láti dá ọmọ Twisco mọ̀ nítorí wọ́n máa ń jí pépé àgbẹ̀ ohun mímu Twisco chocolate drink tuntun dé o àpapọ̀ kòkó mílìkì àti malt lọ́nà ọ̀tun ó kún fún èròjà enafort tó jẹ́ àpapọ̀ vitamin àti mineral tó ń fọmọ lókun tí wọ́n nílò fara tó jí pépé Twisco ó ń fún ẹ lágbára láti mú èrò ọkàn rẹ ṣẹ. An exciting day at school begins with breakfast plus Peak Six growing up milk fortified with DHA to support brain development. Grow up strong and smart with Peak Six growing up milk every day. Nacional. o kò lè ṣàì má fọwọ́ pọmọ rẹ lára gbogbo gbà. Hmm, ọ̀rẹ́ mi ṣé ò rárọ ọmọ mi ni ṣé o rántí wípé gbogbo ara ẹ̀ ló sún tẹ́lẹ̀ torí ìlédìí àtòoru ṣùgbọ́n látìgbà tí mo ti ṣàwárí baby tribotan lára ọmọ mi ti ń jọ̀lọ̀ bẹ́ẹ̀ ló ń dán kò sì sóhun tó ń jára sísun tabóoru mọ́. mo rántí lóòótọ́ ni ẹ túbọ̀ ṣàlàyé nípa baby tribotan fún mi. apilẹ̀ṣẹ̀ baby tribotan gẹ́gẹ́ bí àkọ́ṣe òògùn fún àwọn ọmọdé tó jọ̀lọ̀ fún ìdáàbòbò àti láti gbógun ti ara sísun látàrí lílo ìlédìí tàbóoru lo baby tribotan lónìí kò sì ṣàwárí àṣírí àwọn ọmọdé tó jọ̀lọ̀ baby tributan ní èròjà clotrimazole àti istamol nínú rẹ̀ ẹ rí i dájú wípé ẹ̀ka ìwé pélébé tó wà nínú pálí tributan ní gbogbo ìgbà tributan iléeṣẹ́ fifteen healthcare plc ló ń ṣe é. tributan fresh fm. bóyá wá wá mi ò jíjẹ fresh fm to tó lápọ́njà. bóyá ká gbọ́ fresh fm bóyá tọ́jú òyìnbó bò. kájọ máa borí àsìkò ìròyìn àsìkò ó pẹ́ síbẹ̀ bóyá kò bẹ́ síbẹ̀ bóyá máyé kúrò fẹsẹ̀ fẹ́ one oh five dot nine lọ́tún lọ́tún ó fẹsẹ̀ fẹ́. lọ́tún lọ́tún ni fresh news. lọ́tún lọ́tún ó fẹsẹ̀ fẹ́. lẹ́yìn ní ajá balẹ̀. lọ́tún lọ́tún ó fẹsẹ̀ fẹ́. lọ́tún lọ́tún ni fresh sport. lọ́tún lọ́tún ó fẹsẹ̀ fẹ́. lọ́tún lọ́tún mà lọ́jọ́ ń yọ. lọ́tún lọ́tún ó fẹsẹ̀ fẹ́. orílẹ̀ dòdò lórí íńtánẹ́ẹ̀tì. lọ́tún lọ́tún ó fẹsẹ̀ fẹ́. káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ wa. lọ́tún lọ́tún ó fẹ́ṣẹ̀. professionalism nurtured by experience. lọ́tún lọ́tún fresh. fẹ́ṣẹ̀. ìmọ̀ ìjìnlẹ̀ tá ṣe lọ́ pẹ̀lú lọ́tún oh, fresh fm. fresh fm. lọ́tún lọ́tún fresh fm. fresh one oh five point nine fm. ẹkún ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ẹkún ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala. fítámì C ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. sunkún sí ní tí mo ní ọmọ jẹ èé jẹ tààrà nígbà tó fún ó kèé sóògùn ẹnikẹ́ni tọ́fìnkì bá ń ṣe hmm. àbí ọ̀hún rí ọ̀hún rí gbọ́ ikọ́ omi ń dàǹgì mú ẹ̀ nǹkan kan báwọn ni hmm. ọ̀ ní kí wọ́n bọ̀ ra rodo tìbílẹ̀. <laughs> dókítà ewé ń jẹ́ ewé kọ́ ah, kò sí wàhálà rodo tìbílẹ̀ tìbílẹ̀ nìṣó ńlẹ̀ mò ń gbọ́ rodo tìbílẹ̀ oh. atajọsí méjì ni o hmm. wọn àwa àbọ̀sà kékeré kí wọ́n fi sí mú. rárá ìmúkọ ah. wọn fọwọ́ lọ ni o kì í sèǹ tí wọ́n fi ẹ̀rọ kìnìún lọ tó yẹ pé ọ́ìlì dé o ti kan sínú rẹ̀ o ọwọ́ ni wọ́n èlò ọ̀tá ní ẹlẹ́rọ kẹ́ni ọlọ lọ́tánú lẹ́nu tìbílẹ̀ <laughs> wọ́n wà á wẹ́ ni wọ́n wẹ̀ ọmọ bí ẹ ṣe wẹ́ ata wẹ́ hmm. wẹ́ wẹ́ wẹ́ báwọn. <laughs> lẹ́yìn wíwẹ́. lẹ́yìn wíwẹ́ epo palẹ́ lò kì í ṣòróró ìwọ ọkọ̀ọ̀kọ̀ di epo pupa sí iná tó bá gbá tó bá ti gbá o lè fi ewé kankan fi yẹ̀ wò tẹ́wọ́n bá ti ṣíún ẹ̀hìn ọ̀ àmú ẹ̀ ara dà sí o lè fẹ́ suná lójijì o má mm. gbègi mú sí o ṣíì tó bá ṣe báyìí kí n fi mú fà á mo fi mú fà á ó máa ṣàlàyé délẹ̀ ní ọwọ́ ara ẹja gbígbẹ oh. ẹja tọgbẹ ni o ẹja pala ó lè jẹ́ ìtẹ́pè ní ẹja ọ̀pọ̀lọ́hún ó mm. lè jẹ́ korowó ó lè jẹ́ efolo ìtọ́ ìtọ́ ọbaṣámọ̀ ń bẹ̀ àbáborí tọgbẹ̀hún ìtọ́gbẹ́ wọnú ni o hmm. a dà sí tọ́ dà sí jẹ́ kó gbé àtàǹjẹ dáadáa hmm. wà á mú akásífù méjì sẹ́gbẹ̀ ọmọ fi kan nu ogun ọmọ fi hmm. kan fọn igi mú rẹ hùn tí o bá lọ sùn lẹ́yìn tó o bá jẹ tán o lè rẹ́kọ̀ọ́ kékeré o fi jẹ́ o <laughs> tí o bá sẹ́kọ̀ọ́ tí o ti kankan sá kò jẹ. ibi tí ṣòro oògùn tó máa ń kà fún ni lọ́wọ́ rẹ̀ ó sì lóògùn kan ó sì ṣiṣẹ́ fún nǹkan àbí ó sì ṣiṣẹ́ fún ó fi ohun rẹ̀ sí i pé bóyá ńlá ni wọ́n ní kí n lá ọmọ lá ọ jíjẹ ni wọ́n ní kí n jẹ ọmọ jẹ ọ nínú ni wọ́n. nígbà ọlọ́run ọ̀ àkẹ́ ọ èyí ò ní ọ̀fọ̀ kankan kọ̀ láyàjọ́ kankan sájẹ̀nù rẹ ọmọ bínú rẹ bá bínú rẹ bá ti bínú rẹ bá ti bínú rẹ ti mọ́ wípé ntàfọládé kọ yes ojú ọ̀nà ni máa lóńsó ìdáwí ìdún o ṣé ẹyin ẹyin tó lọ sọ lọ́jọ́jọ́ ọmọ kò tí ì parí ọlọ́jọ́jọ́ ọmọ. ṣé ẹ Báyọ̀. Mr. Báyọ̀. <laughs> Ah, ah. kéèsì tiẹ̀ ẹ àfàbọ̀ abáni. kámọ́tù wò ah. all right all right ara ọ̀kan mi bí ó kọ bàbá wa kan nu. yóò pè kí ètò yìí tó parí lónìí. ọmọ èmi yéṣu fún ara ọ̀kan mi ara ọ̀kan mi náà mọ̀kànmọ̀kàn ló yẹ e kàn. láyé ká wá kọ́ ọkùnrin kan gbà kan tèmi tó mi lẹ́rù o tèmi tó mi lẹ́rù o báyọ̀ tèmi mọ̀ bọ̀ lẹ́nu iṣẹ́ rẹ o. irọ́ wọn rárá mọ sọ báwọn kí ló dé ara kan nù <laughs> ara kan nù ó <laughs> ní kí n sọ̀rọ̀ òkè. ọ̀dà o àtúndé gbẹgẹ bá ṣe dé lórí àjábálẹ̀ ìròyìn ní ìkànnì ti fresh ẹ̀ ń ṣetán láti gbọ́ àwa ṣetán láti kà á nítorí pé àwọn tí wọ́n kọ́ wọn ò ní yé kọ́ hmm. àwọn ò ní yé kà iná ò ní yé gbọ́ kì í ṣàfisí o ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ah! ajá balẹ̀ bí ẹmu kọ́lọ́kọ́ ó tún dénú gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ó gbìnàyà ìwé mẹ́rin níbẹ̀ lọ́wọ́ wa The Nation àti Nigerian Tribune níbẹ̀ lọ́wọ́ mi nígbà tí gbèsàbí tó mú The Punch àti Vanguard wá ní òde tòní hmm. ẹ̀ wá wà nǹkan léde kẹ́ ẹ jókòó ṣe bẹ́ẹ̀ ti mọ̀ wípé. E yìí ti ń bẹ lóde tẹ́fẹ̀ kọ́kọ́ gbọ́ bí ṣe ń ṣẹlẹ̀ káàkiri náà ní pé wọ́n ti dìbò ní ìpínlẹ̀ Anambra mm. Anambra kedu kọ́ọ̀dì ọ̀dẹ̀mà ó ti dẹ̀mà lọ́hùn báyìí débi wípé nínú gbogbo àwọn tí ó díje nínú ẹgbẹ́ àtàwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n jọ figagbága Chukwuma Soludo lẹ́yìn tó ti jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí fún báńkì àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó dàbí ẹni pé nǹkan fẹ́ sẹnu rí o. lójú ewé kínní ìwé ìròyìn Vanguard The Punch àǹkó kan náà làwọn òròyìn yẹn kó àmọ́ àwọn àkọlé pélébé pélébé tó wà ń sàlẹ̀ rẹ̀ lónìí hmm. Sòlúdò má ti yọ o Òsígbò má ti sunkún òbá sì fọkànbalẹ̀ ibo ti ìhíàlà àti ìdí tìjọba àbílẹ̀ ń ibi ọ̀há sí un àá sì padà dí torí àwọn ìjọba àbílẹ̀ kan sì wà tó sì jẹ́ pé bákan bákan bákan bákan bákan kankan lọ lọ́wọ́ ń bẹ̀ tó sì ṣeé ṣe kí nǹkan ó san mọ́nà fáwọn míì àmọ́ ń gbà tí APC ó sọ̀rọ̀ ó ní kẹ́nẹ̀ sòlúdò tó jẹ́ pé àtòun àtàwọn èèyàn ẹ̀ wọ́n ti yíbò wọ́n ní wọ́n yí ni yíyí ni wọ́n ní gbogbo ọgbọ́n tẹ́ ẹ dá sí tẹ́ ẹ fi yí ìbò ní ìpínlẹ̀ Anambra àmọ́ òbe tẹ́ gbé gbà bí sòlúdò bẹ́ẹ̀ wọlé àǹgbálẹ̀ ẹjọ́ lọ ojú ewé kínní ìwé ìròyìn Vanguard àti The Punch ibẹ̀ làkòrí ìròyìn náà. ọ̀rọ̀ lórí ètò ìdìbò ti ìpínlẹ̀ Anambra wọ́n ní Soludo ọmọ ẹgbẹ́ òṣèlú APGA ẹgbẹ́ alákùkọ hmm. bígbà tó jẹ́ pé ìjọba àbílẹ̀ méjìdínlógún ibẹ̀ ló ti jáwé olúborí nínú hmm. ìjọba àbílẹ̀ ogún tí wọ́n sì ti ìkéde ìjọba àbílẹ̀ ẹyọ kan péré Orumba North èyí náà ní ntókù àbí Ihiala ní ntókù tí wọn ò tí ì kéde ìgbà tí wọ́n bá kéde rẹ̀ wọ́n ní àmọ́ ọmọ ẹni tí wọ́n bá sọ ìpè ńlọ́jáwé olúborí pátápátá nínú ìdíje ọ̀hún nínú ìròyìn kan láti ìpínlẹ̀ Ondo wọ́n ní ọjà Òyìngbò kò mọ̀ pé nìkan wà ó àmọ́ oh. pé àwọn sọ́jà ò tiẹ̀ sí lójú pópónà hmm. látìgbà tí wọ́n ti bá ní kó wọn kú òun bẹ̀ èdí jẹ́ pé ara ò kẹ́ wá ara ò ní wá báwọn ọmọ ológun ò ṣe sí lójú òpópónà látìgbà tí wọ́n ti kó wọn kúrò ta ló sọ bẹ́ẹ̀ Akérédolú ló wẹ̀ gómìnà nípínlẹ̀ Ondo kọ́ńbọ́ọ̀kì ìròyìn níròyìn eléyìí àkòrí gàdàgbà lójú ewé kínní ìwé ìròyìn Vanguard ìròyìn ọ̀hún ló ní ah, bá a bá ní ká ṣe àtúntò orílẹ̀-èdè wa nàìjíríà èyí ń restructuring táyé ti ń pariwo fún láti bí ọjọ́ mélòó kan lẹ̀ yìí wọ́n ní ó ní bó ṣe jẹ́ tá a bá ti lè restructure nàìjíríà pọ́nrán gbogbo àwọn adarí rán dẹ̀rẹ̀dẹ̀ tó jẹ́ pé wọn ò mọ̀ ju bámúbámú ni mo yó n ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan tó sì hmm. jẹ́ pé òróró orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n lọ lù ú sàlẹ̀ ni wọ́n fàáfin fàáfin wọ́n ní gbogbo pátá apá wọn jábọ́ àwọn ọ̀dọ́ lápá àríwá orílẹ̀-èdè wa nàìjíríà Arewa Youth àwọn ni wọ́n sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ kan náà tún ṣẹlẹ̀ tó jẹ́ pé kọ́ńbọ́ọ̀kì ìmọ̀ ni àbọ̀bọ̀ hmm. mo ní n ò mà gbọ́rú eléyìí rí láyé màá wí bàbá kan rèé ẹni ọdún mẹ́tàléní ogójì hmm. wọ́n ní ó ki ọmọ rẹ̀ mọ́lẹ̀ ó sì lùlù lùlù tọmọ fi kú wọ́n ní kí ló dé wọ́n ní torí pé ọmọ òun tó bá ki igbe mọ́lẹ̀ báyìí yọ ọmọ aké bí ẹni tó jẹ́ pé ìgbélégbé ọwọ́ àlùlé ìlú ọmọ yéèké wọ́n eh. gbọ́ ọmọ lù lọ́wọ́ ẹ̀ ni nbẹ́yìn gbogbo ntẹ̀yìn bá ti fẹ́ ṣe báyìí máa rántí pé ayé ń bẹ o. èèyàn sì wà <laughs> èèyàn wà o. ìyún ni pé African science nu. yes. wow. nínú ìròyìn míì èyí ní ṣe pẹ̀lú iléeṣẹ́ ààrẹ àjọ tó ń rí sí ìkákòyàwọ́ lórí gbogbo ẹ̀tọ́ ìlú àjọ serap wọ́n tún ti mórí lé ilé ẹjọ́ hmm. serap wọ́n gbé ààrẹ Muhammadu Buhari lọ sí ilé ẹjọ́ pé kí ilé ẹjọ́ ga tó wà nílùú Àbújá kí wọ́n kàn pa fún ààrẹ wípé owó tí wọ́n yà sọ́tọ̀ nínú àbá ètò ìsúná ọdún 2022 yìí 26 billion naira ó ti pọ̀ jù lórí arìnrìn-àjò àwa nǹkan panu àtàwọn nǹkan míì ní inú ilé wọn ti ń bẹ ní Aso Rock owó ìpọ́jù ó yẹ kí wọ́n lò fún nǹkan míì ní nàmbà túláàsì kí ààrẹ wọn jáde ẹ̀lẹ̀ nínú owó ó ti pọ̀ jù ní sẹ́rápù tó ń sọ. So omi ìtúnrè lábala ti ọ̀rọ̀ ètò òṣèlú bàbá ẹni tí í ṣe olórí ìjọ ọmọ lẹ́yìn Kristi ti ìràpadà lẹ́yìn Kristi redeem Christian Church of God bàbá ti sọ̀rọ̀ bàbá Adébóyè nígbà tí wọ́n tẹnu bọ̀rọ̀ wọ́n ní gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fojú sọ́nà fún ọ̀rọ̀ àti díje dupò lọ́dún 2023 hmm, ẹ rí dájú ṣáká pé ìdàgbàsókè ìgbáyégbádùn ọmọnìyàn ń yín lójú o kẹ́ ẹ má wàá máa wò pé kí n dépò kí n dépò kí n dépò kí n dépò ńlọ̀pọ̀ ńlé wọn ò lé ọgbọ́n àti ìmọ̀ tí wọ́n fi tukọ̀ ńlọ kí nǹkan máa ṣe jẹ̀búkẹ́ orílẹ̀-èdè wa nàìjíríà kọ́ má bàa bàjẹ́ ó dọ̀wọ́ gbogbo kó wà olóṣèlú tó bá ti ń fojú sọ́nà fún ètò òdìbò ti 2023 ẹ rí i dájú ṣákáyé pé ìfẹ́ ìlú ó jẹ yín lógún nítorí pé ọjọ́ ọ̀la là ń wò ọjọ́ ọ̀la tá a sì ń wò yìí kò sẹ́ni tó mọ̀la àfọlọ́ nìkan ojú ewé kínní ìwé ìròyìn ti the punch ní nísàlẹ̀ rẹ̀ wọ́n á gbé àkòrí kan sí pé tọ̀ ọ̀rọ̀ ti ilé ń dàwó ilé ń dàwó ilé ń dàwó yìí wọ́n ní láàrin ọdún méje ẹ̀mí èèyàn tó mà ti bá irú àwọn ìṣẹ̀lẹ̀ ilé dàwó lọ ó mà ti ń lọ bí igba àti mẹ́tàlá wọ́n wá ṣe àlàyé pé títe kó iye àwọn èèyàn tí wọ́n ti kéde rẹ̀ pé mi báyìí ó ti di mẹ́rìnléní ogójì hmm. forty four síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n ní iṣẹ́ ọ̀hún ò ti parí o wọ́n sì tún tú ẹ̀bìtì yẹn náà síbẹ̀ àmọ́ ipò tó dé ó kùn gíngín báyìí kó parí tán ojú ewé kínní ìwé ìròyìn Vanguard àti The Punch ibẹ̀ ni ìròyìn wà. ọ̀dà nínú ìròyìn kan láti ìpínlẹ̀ Akwa Ibom gómìnà Udom Emmanuel ó ti sọ fún àwọn tó jẹ́ àáfàá àjọ pé ẹ gbájúmọ́ iṣẹ́ tí wọ́n ràn yín ẹ kọjú mọ́rí pẹpẹ ẹ gbójú kúò lọ́rọ̀ ìjọba torí pé olóṣèlú ní ìṣàkóso ìlú ẹ̀yìn orí pẹpẹ làárọ̀ yín o hmm. ẹ yọgi mú sí nǹkan tí ọkàn yín gómìnà Udom Emmanuel ló sọ bẹ́ẹ̀ láti ìpínlẹ̀ Akwa Ibom èmi ọmọ sọ pé mi ò ṣe gómìnà eh. nípínlẹ̀ Kogi oh. ta ló nítọ̀hún ti ń sọ bẹ́ẹ̀ alága alẹ́gbẹ̀mọ asòfin ní ìpínlẹ̀ Kogi ló ṣe àlàyé bẹ́ẹ̀ bákan náà mò ń wo ìròyìn kan lókè rẹ̀ níbi tí àgbàjọ olóṣèlú kan nílẹ̀ káàrọ̀ òjíire bí ọ èmi ò sọ pé mo ti bọ́ agbádá òṣèlú sílẹ̀ o báyìí àmọ́ ó ṣeé kí n wá mọ̀ọ́mọ̀ jókòó níbi gẹ̀rẹ̀jẹ̀ tá a bá gbà nítorí kíni wọn ni tá a bá dàgbà kọjá bàǹtẹ́ onírù ọmọ ẹni là á bọ́ fún Ọlábọ̀dé George ló sọ bẹ́ẹ̀. ọ̀dà lórí ọ̀rọ̀ ti COVID-19 ọ̀rọ̀ rèé o wọn ni ọmọ Nàìjíríà ọmọ Nàìjíríà a fẹ́ràn ká wá sínsínkù ká máa fọwọ́ ra mú wọ́n ní àwọn ọmọ nàìjíríà ti tún bẹ̀rẹ̀ sí lo fọ́máàtì kan bẹ́ẹ̀ bá ti béèrè pé káàdì covid nineteen rẹ̀ dà ńgbọ́ ló ti gbà wọ́n ni ó ti sọnù ni mm, ẹ̀yọ́ lọ gbà mí ni bó o bá ti sọnù lọ gbà mm-hmm. fidafisi wá tí ó fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ó ti gbà á ó sì sọ ńgbọ́ ọba mm-hmm. ti wá gbà á ibi ògbé gbà ń ọ padà síbẹ̀ láti lọ gba irú èyí tó gbà tẹ́lẹ̀ wọn ó ṣe ẹ̀dà míì fún tí wọ́n bá ti mm. rí ẹ̀rí máa jẹ́ mi ìṣó wọn ni ọgbọ́n búkúbúkú kì í wọ́n lára àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí apá báyìí wọ́n ti rò ó fẹ́ ó kọ́kọ́ wọ́n ó gbé fọ́múlà abújáde ìṣọ̀wọ́ ọbẹ̀ ṣe lọ kọlu lé onídàájọ́ ọ́dìlé ẹ̀dákúndábọ̀ ẹ má ti ọ̀rọ̀ ọ̀hún sí ẹ̀gbẹ́ kan kẹ́ ẹ fojú fò dá o torí pé atẹ́gùn tó wọlé tó kágbádá ń yàrá ẹni wọ tiẹ̀ sọ́rùn kọ́ má ṣàfihàn ni ewu ń bẹ lóko àfàrọ̀ àfàbọ̀ àwọn èèyàn tó jẹ́ èèkàn kùgbò ni wọ́n ń rọ aláṣẹ ìjọba àpapọ̀ yìí pé ẹ ọ̀rọ̀ yìí ẹ má mà jẹ́ ó ṣe bẹ́ẹ̀ kó lọ bẹ́ẹ̀ torí tó bá jẹ́ pé wọ́n ṣe wáhùn wọ́n ti gba ẹ̀mí mọ̀mọ́ ni ṣé bá a ṣe máa fọ̀rọ̀ ọ̀hún ṣe àtàtà náà rèé lẹ́gbẹ̀ẹ́ iléeṣẹ́ aṣojú ilẹ̀ amẹ́ríkà sí orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní ṣẹ́rí kí ọmọ ológun máa dá sí gbogbo ọ̀rọ̀ tá a bá ń ṣe ètò òdìbò ni tàbí àwọn ìpèníjà ètò ààbò pẹ́pẹ́pẹ́ kan ni wọ́n ní yín kọ́ lójú tù ú àwa fúnra wa ká lọ tún ẹrù wa tò láti ilẹ̀ àwọn wo ló wà nídìí àìlétò ààbò tó gún mọ́ ẹ rí i pé ebi ń pa àwọn míì hmm. ìṣẹ́ mú wọn ṣùṣù kò síṣẹ́ lọ́wọ́ àwọn míì wọ́n ní tí iṣẹ́ bá wà tí gbogbo nǹkan wọ̀nyí tó rọ̀ sọ̀mù ètò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà níwọ̀n ńlá kó gàlégàlé rẹ̀ mọ́. ẹni tí í ṣe mínísítà ní orílẹ̀‐èdè nàìjíríà fún ètò ọ̀gbìn ó ti ṣàlàyé ọ̀rọ̀ báyìí wípé ìbò sí o ọmọ nàìjíríà ọ̀lọ́ràn gbọ́ o pòkí sì pọ̀ nínú àwọn tí ń ṣe fàyàwọ́ rẹ̀ sí lórílẹ̀‐èdè nàìjíríà jòjúmọ́ ni wọ́n ń fẹ̀yìn pọ̀n rẹ̀ sí wọ orílẹ̀‐èdè nàìjíríà hmm. gbangba ta ìwé ìròyìn ti The Nation níbẹ̀ ni wọ́n kọ sí síbẹ̀ nínú ìwé ìròyìn ti Nigerian Tribune ìròyìn ẹyẹ eléle léyìí o wọ́n ní ẹyẹ ilé òní bónlé jẹ kó bónlé mu kó dijọ́ kan pọ́njú kó wá yẹ̀rí mbẹ̀ hmm. rárá ó ti odò dì àwọn ẹgbẹ́ ọmọ bíbí ìlú Ìgangan wọ́n ti sọ̀rọ̀ báyìí o wípé kọjọ́ o ìròyìn ibú kan tí wọ́n ń gbé káàkiri pé àwọn ti kọ̀yìn sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kò sí ń tọ́jọ́ o tó pé àwọn ò ní gbàgbé olórí àwọn hmm. títí láì fàbàdà ìròyìn ń bọ̀ lórí rẹ̀. lójú ewé kínní ìwé ìròyìn ti Vanguard wọ́n jí àwọn ọmọbìnrin méjì gbé ní sùkúù ní ìpínlẹ̀ Ògùn káàsì tó ṣẹ́jú pé wọ́n ti kó wọn dé ìpínlẹ̀ Ọ̀yọ́ fíìmù burúkú bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ ọpẹ́lọpẹ́ ọlọ́pẹ́ àtọpẹ́lọpẹ́ àwọn tó wà lẹ́ka ọ̀rọ̀ ètò ààbò àwọn olùkọ́ tí a ti pàdánù lápá ti ìlà oòrùn àríwó orílẹ̀-èdè Nàìjíríà wọ́n máa ń lọ bí ẹgbẹ̀rin níye eight hundred teachers ni wọ́n ní wọ́n ti gbẹ́mìímì lápá ìlà oòrùn àríwó orílẹ̀-èdè yìí sí ọwọ́ àìlétò ààbò tó gúnmọ́ àtàwọn ìpèníjà míì ẹgbẹ́ òṣèlú PDP sọ̀rọ̀ ní tiwọn wọ́n ní láwa bá a ṣe wà yìí bá a bá ẹ láǹfààní àti dépò padà ìjọba orílẹ̀-èdè nàìjíríà lásìkò yìí àwọn ni wọn ò mọ bí wọ́n ṣe sọjí àsọ́kọ̀ tí wọ́n wàá bò míì tó wọ́gbẹ́ máa ya wọlé àwa mọbi tá a gbé ọ̀rọ̀ owó gbà lórílẹ̀-èdè yìí tá a fi máa rí burújí tá a fi tukọ̀ orílẹ̀-èdè yìí dé èbúté ògo ayù ńlọ sọ̀rọ̀ lóko ẹgbẹ́ òṣèlú pdp nísàlẹ̀ tí ẹ là páàkì sáàrin ẹgbẹ́ òṣèlú pdp àtàkérédolú londo wọn ni gómìnà akérèdọ́lù èéṣe tó jẹ́ pé ẹ wá gbé owó oṣù kó àwọn ọmọ lọ sí ìdá ọgọ́fà one hundred and twenty percent ńlẹ̀ fi yí sókè lálá ara tiwa ò gbà ó pdp sọ̀rọ̀ àwọn òbí fọnmú akérèdọ́lù náà ń wò ojú ewé kínní ìwé ìròyìn Vanguard ló wà wọ́n sì lọ pe amọ̀ rẹ̀ sójú ìwé kẹwàá. nínú àwọn àkòrí èmi tá àti bójútó nínú ìwé ìròyìn tòní ibi eré ìdárayá ni hmm. bó bá di nírọ̀lẹ́ ẹ mọ̀ gbọ́ lọ́dọ̀ àwọn <laughs> eh, yòókù tí wọ́n mọ̀ sọ fún yín àwọn ọjọ́ lọ̀tẹ̀. mo sì bọ́ ọ láṣìírí o sì tú e. pọ́ǹgò kò nídìí àti bù àṣírí èèyàn kan Liverpool ni <laughs> tí ordinary West Ham tó wá kùkùkùkù. nígbà mo sọ fún àwọn èèyàn kan lánàá. èèyàn kan ni àwọn ni. mo sọ fún wọn mo eh. ní kò sí oògùn tí Liverpool fi wẹ̀ tí wọ́n fi lọ Man U náà padà tẹ́ Mhm. àwọn á jẹ́ mi ó gbọ́ ohun gbogbo wọn ó gbọ́ rọ̀lẹ́ lórí ètò ṣé o tiẹ̀ wá rí tẹ́lẹ̀ <laughs> ara ilé rẹ̀ kan ló ní kí ọ ó ní pé okú òjò jẹ ta o. kò sójò kankan man man ni man méjì ló kóra wọn kò ah, sí tọ́ka ẹnì kankan manu méjì ni tí manu kan bá kan manu kan ìwọ tún pápá ọmọ agboolé kan náà ibẹ̀ ẹ máa ń jà ní èmi lọgá ìwọ lọgá o tó lórúkọ abọ́ládé salami tó sojú fún man u yìí pé tó man sí man ní man sì ti ju man u lọ o. tá sọ bẹ́ẹ̀ fún o ah, dàbá ń dàbá ni ngbà bá tún padà tí wọn bá padà wá padà bá ta ni o tún fọjọ kura wọn lẹ́sẹ̀ náà ni eh. gbé ojú kò mẹ o. mo tẹ wàhálà kí ọmọkùnrin tá à ń wéyìn yé yọ gbàgbé jíà sílé mi ọ gbàgbé jíà rẹ sílé mi ẹ já lọ sẹ́ka polówó ọjà wa tá a bá ti fi eléyìn ṣe èyàn jẹ́ gẹ́gẹ́ bí kókó gbóná fún wa a fẹ́ fi gbéra sọ ni tá a bá padà dé ní rabajigan ajá balẹ̀. ajá balẹ̀. At Jaikrava University, admission is in progress. Programs on offer include undergraduate, postgraduate, part-time, HND conversion, foundation and pre-degree programs in faculties of law, humanities, education, natural sciences, engineering, environmental studies, communication and media studies, basic medical sciences and agriculture. New programs include entrepreneurship, radiography and radiation sciences, agricultural economics, agricultural extension, animal science, crop science, peace studies and conflict resolution, surveying and geoinformatics mathematics, and medical laboratory science. Our tuition fees affordable and payable in three installments. Visit www.acu.edu.ng for online application, screening, and admission letter. Giving our state-of-the-art facilities, well-equipped libraries, decent learning environment, and distinguished lecturers. Apply now by logging on to www.acu.edu.ng or call 0814 592-0637. Ajayi Carver University, raising godly intellectuals. ẹ ǹlẹ́ màdàmú ẹ dákun ṣé pos machine yìí ṣiṣẹ́ mo fẹ́ gba owó díẹ̀. ó yẹ ẹ káàdì yín wá ah, kí ló wá ṣe pos machine yìí nítorí ọlọ́run àwọn kọ́sọ́mà ló sì à ń bọ̀ yìí. màdàmú sì ò sí nǹkan o. ọ̀nkú kò sí nǹkan kan nẹ́tíwọ̀kì yìí ń ṣe dákúndájí látàárọ̀ ṣùgbọ́n ẹ má wọrí yóò ṣiṣẹ́ láìpẹ́. ayégbé kì mama atm pos machine lẹ́ ń lò èwo tún ni mama atm. mama atm pos machine wọ́n ránṣẹ́ lọ́nà tó rọrùn tó dájú. aṣojú iléeṣẹ́ ìfowópamọ́ tó fini lọ́kànbalẹ̀ tí èèyàn sì ti lè gbowó jáde. fi owó sórí decoder gotv dstv àti startime níṣẹ́jú àyà. mama atm pos machine ọ̀tẹ̀ research card kọ̀mọ̀sí irú rẹ̀ lẹ́yìn. ra research card sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ kó sì tún wo balance owó tó ní lápàṣù àwọn ilé ìfowópamọ́ tó bá ń lò. ìgbà ọ̀tun dé pẹ̀lú mama atm ní ṣọ́ọ̀bù tó a ọ̀lànìyàn fagbemi street street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for real event center ìyàgànkú GRA ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm pos gba owó pẹ̀lú ìrọ̀rùn. ẹ bá mi ká lè lùyà ogun ti ṣẹ́ o mo ti gbọ́. <laughs> Dynamic Gospel Ministry International ló tún gbé àkànṣe ìyẹn alágbára kalẹ̀ a night of mega praise concert fourteenth Dextology edition alẹ́ Thursday eighteen November ọdún yìí gangan ni o aago mẹ́sàn-án lẹ́nu red carpet máa bẹ̀rẹ̀ kótó dípẹ́ máa wọnú ìyìn laago mẹ́wàá alẹ́ Light of Christ Church International aládùúrà aka church ńlá odò ọ̀nà oríta challenge Ìbàdàn ló ti máa wáyé o àwọn tó máa fi orin ẹ̀mí fawọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ ni evangelist Dr. Yinka Ayefẹ́lẹ́ MON evangelist Dr. Bukola Akin Adéṣẹ́wọlẹ̀ Jésù evangelist Esther Adéọlá ẹ̀bọ̀pẹ́ Ọlá Johnson Adùkẹ́ Gold evangelist Mike michael ọlágúnadé kàkàkí jésù pásítọ̀ ṣeun oyèwùsì oníwàásù máa wà níbẹ̀ láti mínísítà rev dr ao oyèkàmí lolùgbàlejò evangelist gbẹ̀ngà ọmọtayọ lọ́lọ́run fi ràn yín rán láti máa gbé àkànṣe ìyìn yìí kalẹ̀ agbára tó wà nínú yìí ó fẹ́ ṣẹ́gun fèmí àti ẹ̀ a night of mega press concert ní kátijọ́ fìyìn fọlọ́run lálẹ́ thursday eighteen november ọdún yìí aago mẹ́wàá lè la máa bẹ̀rẹ̀ light of christ church international ní odò ọ̀nà oríta challenge ìbàdàn nínú àkànṣe ìyìn tọdún yìí ìtọ́rẹ àánú tún máa wà fún àwọn opó àtàwọn tó ń wojú ọlọ́run fáwọn nǹkan míì zero eight zero eight two two eight five five two eight ìyìn tọ̀tẹ̀ yìí m máa bí testimony lórúkọ Jésù. owó Academy Suite ilé ìtura ìgbàlódé ó dára ká sọ òwe èyí yàtọ̀ òtún pélé mọ́ àyíká tó rẹwà o Academy Suite yàrá tó tutù mímímí sùnmẹ́kù tó gbàlá hotel reception wa. ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. spa àti massa chambers wa. ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọ̀gbun ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà eyé máa tún ga. tábà ṣayẹyẹ tábà ń àyè ìgbọ́kọ̀ sí ń bẹ. tábà ṣayẹyẹ tábà ń àwọn tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìgbàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ilé ìtura ìdàlú. social distancing ń bẹ. ilé ìtura ìdàlú. wearing no face mask ìyẹn ò ilé ìtura ìdàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìdàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìdàlódé. academy suite. ilé ìtura ìdàlódé ǹjẹ́ ìwọ ṣì wá admission sí yunifásítì bí? tàbí ǹjẹ́ kíkọ ìdánwò jáàbù lọ́dọọdún ti sú ọ? má banújẹ́ rárá wọ́n darapọ̀ mọ́ wa ní Precious Cornerstone University fún advanced level bíi IJMB àti JUPEB láti wọ two hundred level ní university tó bá wù ọ́ èsì ìdánwò bíi WAEC NECO GC e tàbí NAPTEP e ló nílò láti fi darapọ̀ mọ́ wa ẹ̀yin two cities náà lè darapọ̀ mọ́ wa o kò nílò èsì ìdánwò jáàmù mọ́ rárá láti wọ yunifásítì tó bá wù ọ́ a ní hostel accommodation tó yọrantí ètò ẹ̀kọ́ wa kò lẹ́lẹ́gbẹ́ rárá a ní àṣẹ àwọn alákòóso fún ṣíṣe IJMB àti jupep program lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbaniwọlé lọ fún sáà tuntun fún ìwádìí tàbí registration ẹ kàn sí wa ní advanced level office wa tó wà ní precious cornerstone university ọláògùn street old ife road ìbàdàn yọ state fún ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè wá tàbí kẹ whatsapp wa sórí àwọn nọ́mbàs wọ̀nyí zero eight zero two eight four nine zero nine four one tàbí zero eight one four zero four five one zero seven four pcu advanced studies ẹ jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà ogun ọdún kẹ́sì náà kò lẹ̀ bẹ́ẹ̀ni o àsìkò tún ti tó láti rí ìyanu Ọlọ́run lẹ́ẹ̀kan sí nínú ìpàdé ọlọ́jọ́ mẹ́rin òde Remo Fire Crusade twenty twenty one tí àjọ CAN tó wà ní Remo North Local Government Area Ogun State gbé kalẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ ìjọ Christ Power Evangelical Crusade International tí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹsàn-án sí ọjọ́ kejìlá oṣù kọkànlá ọdún yìí láago mẹ́rin àbọ̀rọ̀lẹ́ lójoojúmọ́ four thirty pm daily nígbà tí ministers conference yóò máa wáyé ní the African Church Emmanuel Bethel òde Remo lọ́jọ́ kejìlá oṣù kọkànlá láago mẹ́sàn-án òwúrọ̀ ẹ máa bọ̀ sí Christ Anglican Primary School field òde Remo Ogun State láti wá dar darapọ̀ mọ́ òde remo fire crusade twenty twenty one níbi táwọn ìránṣẹ́ ọlọ́run yóò ti máa pe agbára ọlọ́run sọ̀kalẹ̀ tá ó sì máa rí ìyanu ọlọ́run ìwòsàn ìtúsílẹ̀ ìdè ó máa já gbogbo wa láwùjẹ́rìí ayọ̀ wòlíì àti onísọjí ezekiel akínbíyì mark alága kan àti olùgbàlejò reverend canon mo ọdúnsì reverend prophet dao ọ̀ṣínáìkè tó jẹ́ alága àsọjí yìí àtàwọn ìránṣẹ́ ọlọ́run míì lẹ́mí mímọ́ yóò máa lò láti sọ̀rọ̀ ìyípadà rere sínú ayé wa ẹ wá darapọ̀ mọ́ òde rẹ́mọ fire crusade twenty twenty one ọlọ́run yóò fi àánú dáhùn sọ̀rọ̀ wa bóyá lẹ mọ̀ pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ àmọ́ pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ ṣé ti mọ̀ pélé oríṣiríṣi lọ́dọ̀ value dé àmọ́ pélé oríṣiríṣi lọ́dọ̀ value dé value paint satin flex pẹ̀lú àwọn pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ bóyá lẹ mọ̀ pé value paint yàtọ̀ sí ti tẹ́lẹ̀ àmọ́ pé value paint yàtọ̀ sí ti ṣé ti mọ̀ pé quality ọ̀dà value paint. àmọ́ pé value paint yàtọ̀ sí ti tẹ́lẹ̀. láti mọ mi ẹran ti value paint bẹ́ẹ̀ bá kan lé tán. àmọ́ pé value paint yàtọ̀ sí ti tẹ́lẹ̀. value paint get value for your money. àmọ́ pé value paint yàtọ̀ sí ti tẹ́lẹ̀. ìwọ̀n sórí àmì. zero seven zero three zero seven seven nine three zero seven. value paint ni sọ́jọ́. It's celebration time. Cruiser Lounge and Bistro is celebrating her one year anniversary. After vast contribution to the entertainment industry and majorly being the city's favorite hangout spot, we at Cruiser Lounge and Bistro are celebrating our one year anniversary with our esteemed customers. Now look at me, it's a five day celebration from the 17th to the 21st of November. This might be the busiest week in, in November in the city of Ibadan. Come with family and friends as we celebrate together. The anniversary lineup are as follows. Wednesday, the 17th of November. Snooker Tournament Grand Finale at the Cruiser Games Arena. And on Thursday, the 18th of November, the Night of Comedy Cruise Show. This will feature Rapping Daddy, The 13th Disciple, Nepa Boys, Remote, Shade Black, and many more. There will be a special party on Friday, the 19th of November with DJ KY and special star hype man Toby Shang on the 20th. A pool party that comes with splendor. And on the 21st of November, the anniversary grand finale and some Sunday Phone Day with Kenny Black, Kenzo, and Shambo. It's celebration time. Cruiser Lounge and Bistro is celebrating her one year anniversary. You know a cruiser party and that regular party. láyé mi létò. ọwọ́ ìgbẹ́ dídé náà kan gbogbo ènìyàn. yóò ní monday nínú ìṣòro tí jésù pàṣẹ. fún prọfẹta yọrídìí òye wù mí. the feast of christ bible church. ìgbẹ́ dídé òjijì. sudden upliftment. ìyàlẹ́nu lọ́rọ̀ ebèdí ọdọ́mù jẹ́ fún gbogbo èèyàn. ọlọ́run fẹ́ sọ̀rọ̀ rẹ dìyanu. lẹ́nu gbogbo èèyàn lójijì. bó o bá lè farahàn ní ìṣòro lónìí monday. ìwọ náà máa bá wọn sọ̀rọ̀ ẹ̀rí agbára lóṣù kọkànlá yìí o. ọ̀pọ̀ àti màmá fi. prophet and pastor mrs ayọ̀rìndì oyèwùmí jp. aago méjìlá àṣálẹ́ lónìí sí mẹ́ta òru. nínú àdúrà agbára yóò ti máa jò. nínú ìjọ feast of praise bible church number forty five àlàáfíà street òkè mọ́kọ́lá ìbàdàn zero eight zero three three seven six six nine four zero. ọ̀run òní mọ́ndé gángan lọ́wọ́ ọlọ́run máa kọ̀ fún ìgbédìde. torí pé jesus is real heaven is real ajá balẹ̀. ajá balẹ̀. mọkùnrin kan ni ó ṣẹ̀ṣẹ̀ jáde ilé ẹ̀kọ́ gíga yunifásitì ńgbọ̀n wá jáde nù hmm. ó gbéwé ẹ̀rí lọ́wọ́ kan jà báyìí inú àwòrán tí mò ń wò ni o nǹkan márùn-ún ní bẹ́ẹ̀lẹ̀ fún tó lè ṣe àkọ́kọ́ ó gbé ìwé ẹ̀rí lọ́wọ́ ó fi wáṣẹ́ títí títí agarada kò rí ó lè hmm. option A ó ti fẹ́ẹ̀lì yes option b ń bẹ c ń bẹ d ń bẹ e ń bẹ lára àwọn options márùn tó kù hmm. tó lè ṣe lẹ́yìn ìgbà tí ó ti wáṣẹ́ tí ò ríṣẹ́ hmm. pẹ̀lú sabukehun ìkànnì ìwà ọ̀daràn tún rí o lè wọ ọ̀daràn ó lò wọ́rọ́ kíákíá ó ní wọn ìdáràn lé wa ó ní òun ò lè dáràn ẹ̀ tí ò níyẹ ìdégbò ẹ̀yìn. ìmí. ìkẹta ni lọ gbé nǹkan jẹ kó o sì kú kó o ṣe báyìí báyìí sẹ́yìn náà yóò lè para mi. ayé ah. sì dùn. ó sì tún kú méjì rẹ méjì tó wá kú ní àrò pé ohun ọmọ ibi tó ń lọ nu méjèèjì o pé àbí kó ń gba lé ẹ̀kọ́ṣẹ́ kan lọ kó ń ṣẹ̀ṣẹ̀ lọ rè kọ́ṣẹ́ ọwọ́ àbí kó ń gbó kó lọ. Ah, èmi àwọn gba alámọ̀ràn pé kó gba tó kó lọ. kó gbó kó lọ hmm. wọ́n ti fi ọkọ ọmọ pé ah, kọ́lọ̀ ń ṣàánú ibi nǹkan dé dúró ni o ibi nǹkan dé dúró ni o. tàìrókò kọ́ yóò roko. ìta ìroko kọ́. lásìkò tá a wà yìí ó máa ń yà mí lẹ́nu gbà mí ah. bọ́ mo bá wà nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ báyìí eh. I want to be a lawyer I want to be a nurse. gbogbo èèyàn ni ó ní ambition eh, gidi. Eh. ngbà tó bá bẹ̀rẹ̀ tó bá ti dé ilé ẹ̀kọ́ gíga girama I want to be a lawyer I want to be an accountant. ngbà hmm. ọba wa parí tó bá wọnú ilé ẹ̀kọ́ gíga fásitì hmm. ó ti ní èrò rere ń bọ̀ hmm. lẹ́yìn ọ̀rẹ́yìn máa wo status irú wọn ọ máa gbọ́ mo ń ta wayfond <laughs> mo ń ta pef dákòjọ́ mọta fi hàn lẹ́rùn lẹ̀. kì í ṣẹjọ́ àwọn ọmọ yìí o ká dúpẹ́ lọ́wọ́ irú àwọn ọmọ tó ń ẹ̀ ọlọ́run lọ. bá ti lè rí oúnjẹ òjò rẹ hmm. iṣẹ́ ló ń ṣe hmm. ṣùgbọ́n tó bá jẹ́ wípé ìwọ ọ̀daràn wá ni bó ti kọ́ kan lọ́wọ́ pálábá ó ṣègi mọ́ lọ́wọ́ hmm. ọ̀dà ẹja lọ sójú ìròyìn èyí pé ìfẹ́ fanambra bẹ̀rẹ̀ ni ètò ti dìbò ìfẹ́ fanambra bẹ̀rẹ̀ ni àjọ ti serap ni mo fẹ́ mú ìròyìn wọn kà oh. àjọ tàmọ̀ sí social economic rights and accountability project serap ti ń rí sí àkóyawọ́ lórí ẹ̀tọ́ ọ̀lú iná ti sọ fún ilé ẹjọ́ ga tó wà nílùú àbújá pé kí wọ́n kàn pa fún ààrẹ wa muhammadu buhari pé kó sinmi agbẹja o lórí twenty six billion naira bílíọ̀nù mẹ́rìndínlọ́gbọ̀n èyí tí wọ́n fi hánu ètò ìsúná ọdún 2022 pé wọ́n máa fi gbọ́ bùkátà láti lọ rìn àjò láti wá nǹkan tí wọ́n bá máa jẹ àtàwọn ìpanu pẹ̀lú owó òjókòó gbogbo àwọn nǹkan báǹbáǹ ní orí àga àṣàkóso wọn ni owó yìí ọ̀pọ̀ jù láyé mọ́yọ̀mí gàrí nínú ìwé ìpẹ̀jọ́ ọ̀hún lè ti ọkọ̀ nọ́mbà rẹ̀ sínú ìwé ìròyìn báyìí láàárọ̀ tòní wọ́n ní kí ilé ẹjọ́ pàṣẹ kàńpá kì í ṣe pé mo fẹ́ bẹ̀ ọ́ kọ́ pàṣẹ túláàsì the order of mandamus to direct and compel president tí a ti ń gbọ́ mandamus compel you. kàn ń pa ní jẹ́ báwọn oníjẹ́ compel you. Hmm. pé kí ààrẹ wa kó mú àdínkù dé bá twenty six billion naira léyìí tó gbé sínú àbá ètò ìsúná tó fẹ́ lò fún nǹkan panu àti láti rìnrìn àjò nínú ọ́fíìsì rẹ̀ fún ọdún 2022 yìí pé kó sì wáá gbé àbá míì tuntun kó fi ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà kí ó sì fi hàn bẹ́ẹ̀ káráyé ó rí pé ó ti dínkù owó kànjẹ̀ tí wọ́n kọ́kọ́ kọ sínú àbá àkọ́kọ́ ọ̀hún sẹ́ràpù ló tún sọ pé wọ́n tún kàn pa fún ààrẹ wa Muhammadu Buhari wípé àwọn owó tí wọ́n fẹ́ máa lò fún àwọn tó ti lò látọdún 2015 May 29 2015 tí wọ́n lò nínú bẹ̀ fún arìnrìnàjò ni o alọgbàtọ́jú ni o àfi nǹkan panu ni o kí wọ́n kọ́ ránṣẹ́ gbogbo owó iye tó ti ná nígbà náà títí di àkókò yìí kára yóò fetí gbọ́ lẹ́yìn èyàn wọ́n tún wà ń sọ wípé sọ wá bójú mu ni lákòókò tó jẹ́ pé orílẹ̀-èdè wa nàìjíríà kàn ń tọrùn bọ́ gbèsè a kàn ń tọrùn bọ́ gbèsè wọ́n ní nàìjíríà ò ní yé tọrùn bọ́ gbèsè o tọba ipá àbá máa tẹ̀síwájú láti máa ná owó nínú àpà àfi ká sọ́wọ́ náà ni o bíbẹ́ ẹ̀kọ́ nàìjíríà máa yá owó lé owó lójoojúmọ́ ni ó wá ṣe àlàyé pé gbogbo aráyé ló ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn owó èyí tí wọ́n ń lò yìí ni wọn ò fi bẹ́ẹ̀ nílò ó ní owó gbọmọgbọmọ tá à ń lọ rèé tọrùn bọ̀ gbèsè fún báyìí ó ní kò dáa o sítorí ọmọ nàìjíríà la fi ń jẹ gbèsè ni ó ní dájú sáká kì í ṣe ti torí ọmọ nàìjíríà àjọ sẹ́ràpù ó ṣe àlàyé pé ìṣàkóso ti ààrẹ wa muhammadu buhari wọ́n ní àwọn nǹkan rọ̀bọ̀rẹ́bẹ̀ ni wọ́n máa ń gbé lárugẹ púpọ̀ jù wọ́n ní tó sì jẹ́ pé ó ń fi ìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tá a wà yìí ó ní tó a jẹ́ pé gbogbo àwọn owó yìí tí wọ́n ń kọ jáde tí wọ́n bá lò ó sí ojú àwọn nǹkan míì tí ó lè kí ayé ó dẹrùn fọmọ nàìjíríà àráyé gan mọ̀ béèyàn kan ọ̀bá tiẹ̀ sì yìn wọ́n ọlọ́run gangan mọ̀ kàn sára sí wọn ó ní ju gbogbo rẹ̀ lọ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ wọ́n ní owó tí wọ́n dábàá rẹ̀ twenty six billion naira yìí tí wọ́n fẹ́ máa fi rìnrìn àjò wọ́n fẹ́ máa fi jẹun àtàwọn nǹkan ìpanu pẹ̀lú owó tí wọ́n fi ra nǹkan sí State House Clinic ó ní owó yìí ó ju owó tí wọ́n mọ̀ọ́mọ̀ tí wọ́n pìyàmọ̀ sọ́tọ̀ fáwọn ilé ẹ̀kọ́ sẹ́ṣẹ̀gùn bíi mẹ́la lórílẹ̀‐èdè Nàìjíríà èé ṣe hmm. wọ́n ní àpapọ̀ ilé ẹ̀kọ́ sẹ́ṣẹ̀gùn teaching hospitals bíi mẹ́rìnlá tí ń bẹ lórílẹ̀‐èdè wa yìí nineteen point seventeen billion ìní tí wọ́n kọ fún àwọn eléyìn wọ́n ní fàpẹ̀rẹ̀ Unilag teaching hospital one point six nine billion Abu teaching hospital two point three eight billion University College Hospital UCH Ibadan one point four nine billion UNN Teaching Hospital one point three eight billion àtàwọn tó kù bí ẹ ṣe kọ́ ní one point one point nù tó jẹ́ pé lọ́dọ̀ ọ́fíìsì ààrẹ nìkan twenty six billion naira hmm. ẹ̀yin náà rò ó wípé bí ta ṣeré yìí kò gba kéèyàn máa ná owó nínú àpà iná ta ni yóò mú mi ẹ sọ fún ààrẹ wa o wípé nọ́mbà túláàsì ni kí wọ́n mú àdínkù dé bá owó òun bí bẹ́ẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́ kíni ẹ lọ kà nínú ìwé ìròyìn Nigerian Tribune tí wọ́n kọ sí. ká ní Anambra ló lọ lẹ́ẹ̀kan ni mo fẹ́ hmm. fún ọ ní iṣẹ́ kan àtàdúrà tẹ́lẹ̀ ni hmm. ọlọ́ọ̀rẹ́ o ọbọ̀ọ̀rẹ́ o ọbọ̀ọ̀rẹ́ o torí pé àwọn tó lọ ọbẹ̀ náà bí ó ti wù bí wọ́n ṣe káyà sókè tó ah. wọ́n ti lọ rí kọ́lọ̀ ń jẹ́ wọn bọ̀ rẹ̀. àmín hmm. àmín ọ̀rọ̀ àárẹ̀ o gbàgede ojú ewé kejì ìwé ìròyìn The Punch ibẹ̀ gan mo wà ètò òdìbò àpàgbò àpàgbò àti pàgbò ní ìpínlẹ̀ Anambra ṣùgbọ́n wọ́n ní àgbò ìtí ìkú tán yányán o ibi tí àgbò ibi tí wọ́n pa á dé ńlá fẹ́ fún yín lábọ̀ ẹ̀ wọ́n ní tí kurukuru ò bá ba ojú ọjọ́ jẹ́ ó ṣeéṣe soludo ti ẹgbẹ́ òṣèlú abga ń ló ṣeéṣe kó gbégbá òrókè jálẹ̀ tán nítorí lọ́wọ́ tá a wà òun ló ń lékè àmọ́ àwọn àkọlé pélébépélébé kan tó wá wà lábẹ́ ìròyìn yẹn ló ń sọdún ẹ̀ pé soludo má ti yọ ọ́ àwọn yòókù náà ẹ má sì tí ì mí ẹ̀yìn torí pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó kúrewé ni kò kúre gbò lára àwọn ìjọba àbílẹ̀ gbogbo tí ètò ìdìbò tó ti gbé wáyé ń bẹ̀ wọ́n ní láàrin mọ́kàndínlógún níjọba àbílẹ̀ tí ìdìbò ti gbé wáyé mẹ́tàdínlógún bẹ̀ sòlúdò ló palẹ̀ ẹbẹ̀ mọ́ ní rábájó gan adíje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Grand Alliance ọ̀jọ̀gbọ́n Charles Soludo iná ló ṣeé ṣe kí wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó jáwé olúborí nínú ètò òdìbò sí ipò gómìnà nípínlẹ̀ Anambra léè tí wọ́n ṣe lọ àmọ́ kí ètò òdìbò tó wáyé wọ́n ní wọ́n ti kọ́ kéde àwọn ọ̀rọ̀ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí pé ẹ wá o lórí ètò òdìbò ìpínlẹ̀ Anambra kùkù kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kùkù ìgbà náà tí wọ́n múra lẹ̀ àwọn ọlọ́pàá tí wọ́n ti rí lọ sí ibẹ̀ yìí pé ó yá ẹ lọ bójútó ọ̀rọ̀ ètò ààbò wọ́n ní àtọlọ́pàá tọ̀tún àti tòsìn gbogbo wọn tí wọ́n kójọ papọ̀ wọ́n ní ó lé ní ẹgbẹ̀rún mẹ́rìnléní ọgbọ̀n sọ́jà wà ń bẹ̀ ọlọ́pàá wà ń bẹ̀ ààbò ara ẹni làbòlù NSCDC gbogbo wọn lájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ ni wọ́n lọ síbẹ̀ ní bìbà àmọ́ láwọn ìjọba àbílẹ̀ gbogbo bí nǹkan ṣe lọ ń bẹ̀ òun rèé o wọ́n ní ní ìdẹ́milẹ̀ local government wọ́n ní ibẹ̀ ẹgbẹ́ òṣèlú APC òun náà gbìyànjú omi pọ̀jọ́ka lọ PDP òun náà gbìyànjú ṣùgbọ́n APGA náà ń ló wó wọn wọn ní bí APGA ṣe ń wó ọ̀tún ń ló ń wó òsìn tó sì jẹ́ pé ìjọba àbílẹ̀ méjì ni APGA sì fi sílẹ̀ fún ẹgbẹ́ òṣèlú tó kù ipe kí wọ́n máa lọ pín mọ́wọ́ jájàjá àbájáde gbogbo bí nǹkan ṣe ọkọ̀ lọ níbẹ̀ wọ́n ní kò sámọ́ná o wọ́n ní ọ̀kan lára àwọn tó ń kéde ètò òdìbò bí ó ṣe lọ ní ìjọba àbílẹ̀ kọ̀ọ̀kan ńgbà wọn ò dé ọ̀dọ̀ wọn wọn ni ẹni tó wà lábẹ́ ti ìjọba ìbílẹ̀ gúúsù ìdẹ́milẹ̀ ìyún ìdẹ́milẹ̀ south local government ọ̀mọ̀wé Gabriel Otong òun ṣe àlàyé pé àwọn abẹ́bà tí wọ́n ń kọ bí èsì ìdìbò bó ṣe ń lọ sí ó ní bí àwọn ṣíìtì tó ń lọ iye ìpele ìpele ojú ewé bíi mọ́kàndínní àádọ́rùn-ún eighty nine pages wọ́n ní léè tó wà láwọn polling unit kan tó wà ń bẹ̀ wọ́n ní mọ́kànléní ogójì nínú méjìlélógójì ńbẹ̀ ni àwọn gànàkórí ẹ̀dá kan ni wọ́n dé ni wọ́n palẹ̀ rẹ̀ mọ́ àfihàn ni wọ́n bá lọ oníwò lòun náà wò bíi bọ̀ọ̀bọ̀ wọ́n nígbà wọ́n gbérapá wọ́n tún gba àwọn ibùdó ètò òdìbò míì lọ tó jẹ́ pé àwọn òròyìn tó ń jáde wá láti bẹ̀ kò sanmọ́nà rárá bí tí ò kó mọ̀ ẹnìkan tó tún sọ̀rọ̀ lára àwọn olùkéde èsì ìdìbò láwọn ìjọba ìbílẹ̀ returning officer tó wà ń bẹ̀ tó yẹ kó kéde níjọba ìbílẹ̀ àríwá òrùnbà ó ní <laughs> fíìmù tibẹ̀ ọlágbára pọ̀ ìgbà tí ẹni tó wà ń bẹ̀ yóò kéré ó ní ẹ dákun under lòun fi kéde o ipe àṣàlà ẹlù rèé <laughs> ayé rèé èyí tó bá ti mu òun nù méjèèjì ni kò wọ́n mú bóyá ayé sì dùn fóun láti gbé ni tàbí kí àṣàlà ẹlù ó jẹ́ okùn ẹ̀mí òun gbà pàtì ó ní ibi tó ń gbé wò pé bóyá kóun tiẹ̀ fi tọmọkùnrin ṣe gẹ́gẹ́ bí èèkàn kùgbò ọ̀mọ̀wé Michael Otu ó ní ká tó ṣẹ́jú pẹ́ àwọn kíní tata gànràn tí máa ń mú kí tajútajú ó wá báni lọ́sàn-án gangan òrìṣà ìyún tear gas wọ́n ní tear gas canisters oníṣe ló ń ṣeré wá sẹ́gbẹ́ òun lọ́tún ṣeré wá sẹ́gbẹ́ òun lọ́sìn ó ní kẹ́sì máa wò ó ìgbà wọn kórè dàrídàbù yìí tí wọ́n dà bolẹ̀ bo òun òun rèé òun ní ẹ̀jẹ̀ ríru tẹ́lẹ̀ high blood pressure ó ní ìṣẹ̀lẹ̀ mi òun lọ sókè fihàn fihàn fihàn ó ní èrò ọ̀bọ̀n ń dún ó ní pẹ̀lú gbogbo eléyìí ó ní ngbà tí òjìji ikú tó bẹ̀rẹ̀ sí fẹ́lu òun lọ́tún fẹ́lu òun lọ́sìn kí apá ó yá bí wọ́n ṣe ní kó máa kéde lòun ṣàkéde òun ṣàmọ̀ pé òun ṣàkéde nǹkan kan bọ́ wá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni o bí ìṣe bẹ́ẹ̀ náà òun ṣàrí pé òun kéde nǹkan tó ń rí ó ní ngbà tí òun kéde tán ń làwọn kànáńkùrí agbébọn ọ̀hún ni wọ́n tó lọ ó ní gbogbo àwọn tó jẹ́ òṣìṣẹ́ aláàbò kẹ́kẹ́ pa má ti òru àwọn tó wà ń bẹ̀ náà lẹ́nu ni wọn ò lè sọ nǹkan kan ẹgbẹ́ òṣèlú APC ó wá sọ̀rọ̀ ẹni tí í ẹgbẹ́ òṣèlú APC níbẹ̀ olóyè Basil Ejidike ó ní ẹ má jà tanra wa wọ́n ti yí ìbò ẹgbẹ́ òṣèlú APGA ẹgbẹ́ òṣèlú alákòókò ó yíbò ní o APC àwọn ò sì ní tẹ́wọ́ gba èsì ìbò náà ilé ẹjọ́ ń làwọn padà forílé ṣùgbọ́n àwọn ibìkan wà tí wọ́n sì gbé fẹ́ ṣe ètò ìdìbò wọ́n ní àwọn ìhíàlà ń gba àwọn bá di ìbò bẹ̀ náà ẹ̀já rí nǹkan tí ó wà ń bẹ̀ ṣùgbọ́n ní ọwọ́ ta wà yìí o inconclusive ni o àwọn ò sì ní gba èsì ìbò yìí náà wọlé bẹ́ẹ̀ kéde sòlúdòpọ̀ ń ló wọlé ànígbà ilé ẹjọ́ wà ńlẹ̀ táwọn ó ṣe lọ ilé ẹjọ́ tó sì ga jùlọ ni ó padà wá káàdì gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹ lọ tààràtà ojú ewé kejì ìwé ìròyìn the punch ló ní ètò òdìbò tó wáyé ní ìpínlẹ̀ Anambra wọ́n ní eku ò ké bí eku o ẹyẹ ò ké bí ẹyẹ APC sọ̀rọ̀ òkè yìí pé àgbàlẹ̀ ẹjọ́ lọ ni wọ́n ti yíbò wọ́n ràbò wọ́n tàbò wọ́n tún yìnbọn wọ́n yin tí a gà sí Ah. ọ̀dà gbogbo àbálọ àbábọ̀ ọ̀rọ̀ ìbò láti ìpínlẹ̀ ti Anambra inconclusive ló bá dé o hmm. inconclusive náà ni pé wọ́n ló kù ìjọba àbílẹ̀ ẹyọ kan tí wọ́n ti dìbò náà la mọ̀ sí Ihiala local government bí wọ́n bá ti wá parí ìbò mẹ́ẹ̀ wọ́n pàpà kéde ẹni ọba jáwé olúborí ni bàbá tiẹ̀ wá tó mọ̀ gbọ́ròyìn míì ẹ̀jẹ̀ kó tún di ní ọ̀la lórí ti Anambra látàrí ìròyìn lábala ti òṣèlú nígbà tó ti mórí lọ sọ́nà òṣèlú mm. ẹ jẹ́ ká jọ sólímẹ̀ Ọlábọ̀dé George bàbá tó ti fi àkókò kan jẹ́ igbákejì alága àpapọ̀ ní gúúsù orílẹ̀-èdè Nàìjíríà fún ẹgbẹ́ òṣèlú alábùradà PDP former deputy national chairman ló ti sọ̀rọ̀ jáde báyìí o wípé ibi gẹ̀rẹ̀jẹ̀ làbàgbà o ó ní ọdún 2023 léyìí tí ń bọ̀ lọ́ọ̀kan yìí òun rò pé èyí tó ń jẹ́ ń bẹ̀ ó ti tó gẹ́ẹ́ báyìí hmm. wípé wọ́n ní kóun ó lọ rèé jókòó síbi tá a bá gbàlagbà ni wọ́n ní tá a bá ti dàgbà tán àbọ̀ bá ń ti onírù sílẹ̀ fọmọ ẹni ni ọ̀làbọ̀dé jọ̀s ní sọ̀rọ̀ náà ní òpin ọ̀sẹ̀ tí a lò tán níbi àṣeyẹ kan tí wọ́n ṣe láti dáwọ́ dùnú fún àṣeyọrí ìbò abẹ́nú fún ẹgbẹ́ òṣèlú PDP tó ní Àbújá níjó ní níbi àṣeyẹun ibẹ̀ náà ni wọ́n tún ti bu ọlá fún ọ̀kan lára wọn láti ìpínlẹ̀ Èkó tó bọ́ sí ipò igbákejì akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP Deputy National Secretary orúkọ ń tàn ní Honourable Ṣètọ́njì Kòṣẹ́dò ní àti ìpínlẹ̀ Èkó ni a ti fà á kalẹ̀ tó sì ti jáwé olúborí Ọlábọ̀dé jọ sí àlàyé pé ìpinnu òun láti lè pé kó ń ọbọ̀ ẹ̀wù òṣèlú sílẹ̀ báyìí ni pé àgbà ti ń dé o àgbà ti ń dé díẹ̀díẹ̀díẹ̀ àti pé àlàáfíà atara tó náà ọ gbọ́dọ̀ jẹun lógún níbi tí òun wà yìí wọ́n ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ló ń ṣe iṣẹ́ abẹ kan ó sì di dandan kó wọ́n wá àkókò láti jókòó pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àwọn torí pé ọjọ́ ń dalẹ́ bọ̀ díẹ̀díẹ̀ díẹ̀ ó ní àmọ́ o èmi ẹsẹ̀ nǹkan tẹ́ nǹkan lè tì ní lọ́pọ̀npọ̀n káàkiri ẹ mọ̀ pé aṣíwájú ogun kò gbọ́dọ̀ kẹ́yìn ogun generals don't retire they only fade away hmm. aṣáájú ogun kan kì í kẹ́yìn ogun bíi jagunjagun náà lẹ́sìn si mọ́ bá níbẹ̀ ó ní èmi ń tèmi o ó ní mo ti bá àwọn ọmọ mi sọ̀rọ̀ pápá àkọ́bí mi ó ní gbà tèmi rẹ̀ jókòó njó ní ó ní lẹ́yìn tí wọ́n parí iṣẹ́ abẹ fóun ó lọ sọ pé dádì ẹ wo ẹ ẹ láti fara nísìmí dáadáa ó ní mo sọ pé mọ èmi náà mọ̀ béèyàn sọ fún mi èmi gan-an ti mọ̀ torí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni mo lò ní navy ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni mo lò ní níwọ̀n òṣèlú ó ní èmi gangan ó yẹ kémi náà mọ̀ yìí pé ah ibi gẹ̀rẹ̀jẹ̀ làá kí wọ́n á jókòó kó wọ́n á mọ̀ gba ìmọ̀ràn lọ́dọ̀ mi ó ní èyí ò sì ń da àmọ́ ká máa ṣe kúkú kẹ̀kẹ́ mo gòkè mo sọ ara ní fàbọ̀ sí o ó ní òun pé seventy eight years nígbà tí ó bá di twenty twenty three hmm. ó ní kí wọ́n á lóde kí à ń bá a káàkiri náà ó ní torí pé gbà tó ń wà ní ọmọ ọdún méjìléní ogójì ńlò ń gómìnà ológun fún ìpínlẹ̀ Ondo ó ní à ṣèbó náà ni ọlọ́run tó ṣèyàn adúpẹ́ kámẹ́gàn kó mbẹ́ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tọ́lọ̀ ń ṣe fún òun láti máa fi ẹ̀mí ọpẹ́ hàn sí ọlọ́run ọba ní gbogbo ìgbà ni ó ní gbogbo àwọn nǹkan tó ń wá ń sọ yìí ó ní ẹ lọ rèé gbà wípé àgbà ló dé o hmm. àgbà ló dé o mo ṣe ń fẹsọ̀ rìn mo fi ń fẹsọ̀ rìn o <laughs> bí èèfà ṣe pàgbà ló dé ẹ ń gbọ́ bí general ti rìtáyà ni hmm. ẹ̀wẹ̀ ìròyìn ń kù sí ibẹ̀ nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ tòní. PDP sọ̀rọ̀ ó ní ẹ má jà tanra wa jẹ ajúra wa lọ́ọ́ ti jàkadì kọ́ o bó bá ti di pé kéèyàn lu ọgbọ́n àtinúdá lọ fi wọ́ ọ̀nà ibi tí owó ògbé máa jáde àwọn mọ̀ ń pa ẹ̀ ẹni tí í ṣe alága tuntun àpapọ̀ tí ẹgbẹ́ òṣèlú PDP nílẹ̀ wa Nàìjíríà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sẹ́nitọ̀ Ìyọ́ṣẹ̀ Ayu òun ló ṣe ìlérí lẹ́ka pé ẹgbẹ́ òṣèlú PDP yóò wá ọ̀nà ibo míì tí owó máa gbà jáde tá a fi tukọ̀ ètò òṣèjọba lórílẹ̀‐èdè wa Nàìjíríà nígbà tí Ayu ń gẹ́gẹ́ bí ìpàdé àpérò pẹ̀lú àwọn oníròyìn àkọ́kọ́ tí ó kọ́kọ́ pè lẹ́yìn ìgbà tó jáwé olúborí tó wọlé sọ̀ bí elékòó Àbújá ní ìpàdé náà ti wáyé nígbà tó ń bá oníròyìn ọ̀hún sọ̀rọ̀ lónìtàn òun kí gbogbo oníròyìn fún àtìlẹ́yìn òun sì kí gbogbo ọmọ ẹgbẹ́ fún àtìlẹ́yìn tí wọ́n ṣe àmọ́ òun gbọ́dọ̀ jẹ́ kí hàn kó o a da ètò ọrọ̀ ajé gba ibò kó o fi lè jáde ńbẹ̀ ẹni tí ó ti fi ìgbà kan àná rí jẹ́ ààrẹ lẹ́gbẹ̀mọ asòfin àgbà ilẹ̀ wa nàìjíríà náà ti sì ṣe alága tuntun àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ti PDP ó ní láti ọdún 1998 kò tíì sí gómìnà kan tàbí pé tí ó sọ pé bóyá òun làkàkà òun gbìyànjú tó tayọ gómìnà ti ẹgbẹ́ òṣèlú PDP tó bá fà kalẹ̀ ó ní kẹ́ ẹ máa wá wò ó ó ní gbogbo ìgbìyànjú tí àwọn ń sà ó jẹ́ pé eléyìí ti wà ní ìbámu pẹ̀lú àgbékalẹ̀ ẹgbẹ́ àwọn ní pé bó bá ti fẹ́ sára lọ́nà kan ẹjá tètè da ètò ọrọ̀ ajé gba ibò míì nígbà tó wá ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ẹ̀ ó ní lábẹ́ ètò òṣèlú ìjọba àwarawa tá a wà yìí àwọn nǹkan tí ó ṣe pàtàkì kéèyàn ní owó ni owó la fi tún ètò ọrọ̀ ajé ṣe owó la fi palẹ̀ àìlétò ààbò tó gún mọ́mọ́ ó ní owó yìí owó yìí náà ní ṣá ṣùgbọ́n ibi tí owó ti ń wọlé fún orílẹ̀-èdè wa nàìjíríà ká ní odò ọ̀kan bá ti ń gbẹ lọ ibẹ̀ ladarí tó gbà kàákà gbọ́dọ̀ ti mọ̀ yìí pé ọ̀dà o ẹjẹ́ àtètè máa da ọ̀rọ̀ yìí gba ọkọ̀ òbò míì tó gbà àmà jáde nínú àpérò kan tí wọ́n gbé kalẹ̀ nígbà kan àná rí tí wọ́n pè ní African National Congress ANC ó ní ibẹ̀ ńlẹ̀ èèyàn ti máa ń rí àwọn ọgbọ́n kún ọgbọ́n ìmọ̀ kún ìmọ̀ yìí pé ọ̀dà bí nǹkan bá ti fẹ́ yíwọ́ ibi báyìí là á dàgbà bí nǹkan bá ti fẹ́ yíwọ́ ibi báyìí là á dàgbà ó ní àgbékalẹ̀ ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan léè tí àwọn gómìnà wọn sì ń lò ní ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rìndínlógójì tí ń bẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ní ẹ lọ ṣe àyẹ̀wò rẹ̀ fínífíní kẹ́ ẹ wá gbé e yẹ̀wò sí ti ẹgbẹ́ òṣèlú ti PDP tó ń lò bó bá ti wà nípò àti àwọn ipò táwọn ń dìmú ó níbi tẹ́ ẹgbẹ́mọ̀ yàtọ̀ ni ó ní ẹ má jẹ́ atanra wa jẹ́ o ibi ràpàtà ńlá bọ́mọ alábàńlá ibi gíga là á bókè bájànàkú bá ti bímọ rẹ̀ lẹ̀ lóòjọ́ parí ẹ̀kẹ́ yóò ju tó didi ehoro lọ ó ní PDP ń bọ̀ lákọ̀tún lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ní ibẹ̀lẹ́ gbé wa mọ̀ yàtọ̀ yípe láàrin ọ̀tún àti òsì yípe ìgbà tí nǹkan rújú PDP mọ̀ báwọn ṣe tọ̀ ìgbà tí nǹkan tún wá rí bákan PDP mọ̀ bí ó ṣe tọ́ ibi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà náà tó wá dé dúró àwọn mọ ọ̀nà àbáyọ láti fi kó orílẹ̀ wa nàìjíríà yọ ó ní ẹ̀ràbọ̀ ẹ̀bùtà ìyẹn ò ní ṣẹlẹ̀ mọ́ lórílẹ̀ wa nàìjíríà ètò ìdìbò èyí tó gbà kàkà ńlá sì máa ṣe ọ̀nà àbáyọ láti bọ́ kúrò nínú ètò ọrọ̀ ajé tí òjòjò ń ṣe kọ́kọ́rọ́ rẹ̀ ń bẹ lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú PDP èmi kọ́ ọmọ sọ́ọ́ o ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà kan àná rí ayò ńlọ ṣàlàyé ọ̀rọ̀ àjọ tá a mọ̀ sí NDLEA àjọ tí ń gbógun ti gbígbé oògùn olóró àti lílo oògùn olóró lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n tún ti ṣe iṣẹ́ kan ọ̀dọ̀ arákùnrin àràkàngúdù kan léyìí tó ṣe pé kì í gbọ́ kì í gbà nínú gbígbé oògùn olóró ni ọwọ́ tún ti tẹ̀ o torí pé ó fẹ́ palẹ̀ àwọn oògùn olóró kan mọ́ láti orílẹ̀‐èdè nàìjíríà lọ sí ìlú London arákùnrin kì í gbọ́ kì í gbà tó ti di pòkì ẹni tí ò lè mọ̀ gbé oògùn olóró lórílẹ̀‐èdè nàìjíríà okoli ní ẹ pé ọ̀kan nínú orúkọ rẹ̀ wọ́n sì fi ìyókù pamọ́ fún un wọ́n ní onímbẹ́ nídìí bí wọ́n ṣe ń gbá àwọn èèyàn mú ní pápákọ̀ òfurufú Murtala Mohammed ti ń di ẹrù lé wọn lọ́wọ́ táwọn náà sì ń ru ẹrù ọ̀ràn tí wọ́n ń gbé kọjá lọ sí àwọn orílẹ̀-èdè ibi tí wọ́n bá rán wọn wọ́n ní ní pápákọ̀ òfurufú ti Murtala Mohammed iná tún ní ọwọ́ pálábá ló tún ti ṣẹ́gi mọ́ ní ọwọ́ nípasẹ̀ àwọn àjọ NDLEA táwọn ti sin gbẹrẹ òjú Okoli wọ́n lé ẹni tó yẹ pé wọ́n gba onídùúró rẹ̀ nínú oṣù kọkànlá ọdún tí ó kọjá lọ ni ìlọ́wọ́ tó tẹ̀ lẹ́ẹ̀kan sí i ọ̀rọ̀ ìwà dàbí ẹni tó yẹ pé bí wọ́n ṣe ń gé níkà ní tó ń bọ̀ òrùka bí wọ́n ṣe ń gé ìka rẹ̀ <laughs> ní tó ń bọ̀ òrùka wọ́n ní iwájú ilé ẹjọ́ gíga tó wà ní ìlú Èkó ni wọ́n ti gba onídùúró rẹ̀ nínú oṣù kọkànlá ọdún tí ó kọjá lọ nítorí pé wọ́n bá oògùn olóró kan tó ní methamphetamine tí wọ́n fẹ́ rù lọ sí orílẹ̀-èdè Australia mọ́ ní ara ẹni tí ń gbẹnu sọ fún àjọ NDLEA Fẹ́mi Babafẹ́mi inú àtẹ̀jáde kan tó fi síta ó ní ìwádìí tí wọ́n ṣe bí wọ́n ṣe ń taná wádìí ní nǹkan ọ̀dọ́ rẹ̀ bí wọ́n ṣe ń wádìí míì ní nǹkan ọ̀dọ́ arákùnrin Okoli wọ́n ní gbogbo ìwádìí tí wọ́n ṣe látàrí àwọn èèyàn tí wọ́n ru ẹrù ọ̀ràn wọ́n fẹ́ gbé e kọjá láti pápákọ̀ òfurufú ti Murtala Muhammed wọ́n lọ́dọ̀ Okoli ní gbogbo ẹ̀ ń dá sí òun ni èyí ti jẹ́ ìwọ gangan ọ́sàfẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nù. Hmm. Hmm, hmm. kó tó di pa lọ sí ojú ọjà ẹgbà kókó eléyìí ká ẹ̀ fi gbé ń dì í wọ́n ní a fẹ́ ṣe àtúntò orílẹ̀-èdè wa nàìjíríà táyé ń polongo fún wọ́n ní ó dà àfọwọ́sí afẹ́ bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀ àmọ́ àwọn karanjẹ́gbọ́n kan dánú rẹ̀ sì kan wà tó pé wọn ò ní fẹ́ kó wá sí ìmúṣẹ nítorí restructuring yìí ni ó fi òpin sí gbogbo àwọn adarí bámúbámú ni mo yóò ń ò mọ̀ pé bí ń pọmọ ẹnìkan ọ̀kan àwọn kọ̀rọ̀rọ̀ sí ẹ̀dá tó jẹ́ pé gbéwógbéwó miwómiwó ni wọ́n tó sì jẹ́ pé kàlùkàlù tiwọn kì í mi nǹkan kéke bíi bílíọ̀nù mílíọ̀nù dọ́là bí wọ́n ṣe ń mí tiwọn nù. ẹni tí í ṣe èèkàn kùgbò ààrẹ fún ẹgbẹ́ àwọn ọ̀dọ́ Arewa yan Arewa Youth Consultative Forum President ńlọ sọ̀rọ̀ Alhaji Yerima Shetima ó ní òun gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ohun tó ń ti apá àríwó orílẹ̀-èdè wa nàìjíríà wá àwọn ti lọ wo kí ló wà lábẹ́ restructuring àtúntò àtúntò tí wọ́n ń pè fún yìí pé ká ṣàtúntò orílẹ̀-èdè wa nàìjíríà àwọn ti wá rí i pé àwọn gbéwọ́gbéwọ́ miwómiwó àwọn olú ayé kàlòkàlò tó jẹ́ pé gbégbiri ayé àti ọ̀run ni wọ́n wọ́n lè gbé kùtù lójú olódùmarè wọ́n ní irú wọn wọ́n pọ̀ lórílẹ̀‐èdè yìí n ò sì ní fẹ́ kiri rẹ̀ wá sí ìmúṣẹ wọ́n ní tá a bá wo bí orílẹ̀‐èdè wa nàìjíríà ṣe bẹ̀rẹ̀ lóòótọ́ síbi tá a bá dé dúró lásìkò tá a wà yìí ẹ rí i pé kò sí nǹkan tó lè san orílẹ̀-èdè wa nàìjíríà kọjá pé ká ṣe àtúntò tá a bá ṣe àtúntò bí ìgbà téèyàn ìgbàdo sẹ́yìn gbé ètò ìdàgbàsókè ìlú ni ó ní àwọn kan tí wọ́n wà níjọba tí wọ́n ti mọ tìfun tẹ̀dán bí orílẹ̀-èdè wa nàìjíríà ṣe wà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí wọ́n fẹ́ẹ́ dàbí alálẹ̀ fún orílẹ̀-èdè yìí àwọn gangan náà ni wọ́n wà lẹ́yìn pé ẹ má jẹ́ ká ṣe àtúntò nítorí nǹkan tí wọ́n ń rí gbẹ̀mí ń bẹ̀ wọn ò ní máa rí gbẹ̀mí mọ́ àwọn adarí tó sì jẹ́ pé adarí mi ọ̀gbá kàákàá tí wọ́n sì wà ní ipò wọ́n ní irú wọn ò ní lè láǹfààní àti gorí ipò mọ́ ó ní gbogbo bí wọ́n ṣe wá ń kó ọrọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n ń gbé ní tí wọ́n sì ń na nínà mọ̀yá bá gbèsè òkàn mí ó ní ara ẹ̀rẹ́ o wọ́n ní orílẹ̀-èdè wa nàìjíríà a ti kúrò lọ́mọ àgbékọ́nù rẹ̀ nú oko ìpè tá à ń pè fún pé ńgbà tí ó bá di ọdún 2023 ká máa ṣe ètò ìdìbò tó jẹ́ pé bí èsì ìdìbò ṣe bí ìbò ṣe ń lọ la ti ń rí èsì ẹ̀ lórí ẹ̀rọ ayélujára oníṣebẹ̀rẹ̀ táwọn kan tún ní rárá o àwọn ọ̀gbà o àwọn òṣè àwọn òmọ̀ ó ní ara rẹ̀ náà nù ni ohun táwọn tún wá ń pè fún yín pé ní ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2023 ẹnikẹ́ni tí ọjọ́ orí rẹ̀ bá ti lè tayọ àádọ́ta ọdún ẹ mọ̀jà dìbò fún ó ní tá a bá lè ṣerú eléyìí ẹ rí dájú ká pé àwọn kan wà tó jẹ́ pé wọ́n lè jí kànga gbé ní ilé onílé láìnímọ̀ wọ́n ní irú wọn wọn ò nílé láǹfààní àti wọ̀jọba mọ́ ìrírí tí ọ̀pọ̀lọpọ̀ wọn ń lò bí wọ́n ṣe ń jayé alábáká ìnú wọn ò tún fẹ́ máa jẹ bí wọ́n bá tún dépò ẹ lọ tààràtà ojú ewé kẹtàlá ìwé ìròyìn Vanguard ló wà tíntín mo mú bẹ̀ ká lọ sójú ọjà. ajá balẹ̀ ajá balẹ̀ afẹ́fẹ́ tó ń fẹ́ lọ́wọ́ yìí afẹ́fẹ́ ọ̀tún ni ẹ̀ẹ̀kan lọ́dún ló máa ń wáyé. kérésìmesì kérésìmesì dé kérésìmesì. àwọn òbí ti ń gbáradì bẹ́ẹ̀ làwọn èwe ń fò fáyọ̀ bọ́dún kérésìmesì ṣe ń wọlé dé wẹ́rẹ́ fresh fm ìbàdàn tó ti ṣetán láti gbé kalẹ̀ nílànà ọ̀tún àwọn ẹ̀bùn kẹ̀kẹ́kẹ̀kẹ́ àtàwọn ohun mèremère tó lè múnú àwọn èwe wa dùn la tó ti pèsè sílẹ̀ fún ti fresh fm fada kérésì tọdún yìí gbogbo àwọn èwe tó ń wá lọ́dọọdún náà mọrírì bó ṣe dòtò fresh fm fada christmas tọdún yìí ó tún lékè ńkà ẹ kú ojú lọ́nà. kérésìmesì kókó jọjọ ara ní fàbọ́ sí i tá a bá ṣiṣẹ́ tó bá rẹni tá a fẹ́ kára ó padà bọ̀ sípò kókó ni pé ká fara lẹ́tọ̀ọ́ ẹ̀ tẹ́ bá fẹ́ ṣe massage tó máa mú kára yóò tò kẹ́ẹ̀ dàbí ọmọ tuntun the real spa ni ẹ kàn sí i fún onírúurú massage deep tissue massage aromatherapy massage head massage leg massage tó fi pregnancy massage bódẹ̀ jẹ́ facials lẹ́fẹ́ ṣe normal facial acne facial anti-tan facial anti-aging facelift facial wọ́n ṣe full body exfoliation wọ́n ṣe pedicure àti manicure oríṣiríṣi èròjà aṣaralóge wà lọ́dọ̀ wọn bíbá natural herbal lotions and creams cleansers for face and body aroma oils scrubs for face and body ẹ kàn spa lẹ́ni ní nọ́mbà eleven okunola abbas street off favour Road New Bodija Ìbàdàn tàbí kẹ́ ẹ pé zero eight zero three three five two four eight five zero zero eight zero three three five two four eight five zero Need the rose Spa ẹwà rẹ̀ á jáde bíi tọmọ tuntun. bàbá bàbá. ẹ tún jẹ́ kájọ pàdé ọlọ́run nínú ayé wòlíì àgbáyé ni prophet ezekiah olúbóyè ọládèjì jp general evangelist cac worldwide níbi àkànṣe ìpàdé àdúrà olóṣooṣù yẹn tí jésù oníṣẹ́ ìyanu ti máa ń dá gbogbo nípòjì pẹ̀dá lóhùn òru ìdáhùn àdúrà night of answer prayer tóṣù yìí tún máa lágbára níjọ christ apostolic church kenaland ìlúpéjú estate àkóbọ̀ ìbàdàn ẹ ti mọ̀ pé gbogbo tuesday kejìkejì lóṣooṣù ló máa ń wáyé tóṣù yìí tún máa kò ní tuesday tó ń bọ̀ yìí aago mọ́kànlá alẹ́ títí di àfẹ́júmọ́ ọjọ́ kejìlá ó tún fi gbàdúrà ọlọ́run á máa lo àwọn ìránṣẹ́ rẹ̀ pastor david ọlájídé d es àkóbọ̀ àti ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí olókìkí tàjọ máa ń fi orin fa ọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ prophet and evangelist ezekiel olúbóyè ọládèjì jp general evangelist cac worldwide bàbá máa wà ń bẹ̀ láti gbàdúrà fún wa àti fún counseling ìgbàlà ìwòsàn tó ń ti dáǹdè àti ìtúsílẹ̀ ó dájú fún gbogbo onígbòjì pẹ̀dá tabatijọ́ wà níbi àkànṣe ìpàdé àdúrà òru ìdáwàdúrà lálẹ́ tuesday tó ń bọ̀ láago mọ́kànlá alẹ́ títí di àfẹ̀jùmọ́ ọjọ́ kejì cac estate àkóbọ̀ ìbàdàn testimony mi àti ẹ̀dájú lórúkọ jésù àdúrà ní kó máa bọ̀ ọ̀rẹ́ mi ìwọ ah, ah, ní ìṣẹ̀lẹ̀ mo ní láti pa màálù léyìí tó wá kí mi báyìí o. <laughs> bó bá wù ọ́ àjànàkú ni kó pa ṣùgbọ́n ní báyìí ṣáà ti bá mi wá ohun mímu ẹlẹ́rìndòdò tó tutù kí n fi ṣèbalẹ̀ ọkàn mi. Ah, nǹkan kékeré nu ṣáà ti gbà yìí kó o mú kọ́kàn rẹ lè balẹ̀ sans cream soda. sans cream soda láti iléeṣẹ́ fọ́mádẹ́kọ̀ ṣé kì í ṣe ohun mímu tí dùn tí kò sì ní ṣúgà nínú rárá nu níbo ló ti rí. níbo ni mo ti rí kẹ. ó wà káàkiri lọ́jà kẹ kò sì tán síbẹ̀ o ó ti wà nínú páànù pérébé báyìí ó sì ríra ní ibikíbi sans ní ayọ̀ mi ó ń tuni lára ó kún fún wàrà kálórì rẹ̀ ò pọ̀ rárá bó o ṣe sọ tẹ́lẹ̀ ò ní ṣúgà nínú rárá. ẹ ṣùgbọ́n kí ló dé tí fi ń dùn báwọn. ìyẹn gangan ni ohun ara mi rírí sunscreen soda ó ní àwọn ohun èròjà tí ń fúnni ní ìtọ́wò tó dùn ṣùgbọ́n adùn rẹ̀ ò ní ṣúgà nínú. ó jẹ́ wípé sunscreen soda wà fún àwọn ènìyàn bíi <laughs> soda ilé iṣẹ́ farmadeco plc ló ń ṣe à ń pèsè ọ̀nà àbáyọ fún ìlera fire for fire ní kẹ́fì fire revival fire revival twenty twenty one tọdún yìí tún ti kù èyí ti ṣe ti ìjọ christ revival miracle church fire revival tọdún tó kọjá a ṣe ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ṣẹlẹ̀ fún gbogbo àwọn tó gbọ́ràn tọ́lọ́ àyè débẹ̀ revival alágbára tó lu wá paláṣẹ fún referent pf ọwá pé kó máa wáyé lọ́dọọdún tọdún yìí la pàkórí ẹ̀ ní supernatural turnaround bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹrìnlá oṣù kọkànlá títí di ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one fourteen to twenty first november twenty twenty one supernatural turnaround agbára ìyípadà rere látòkè wá wá nínú ayé onípojípo tó bá péjú síbẹ̀ kódà kọ́dún twenty twenty one yóò tó kọjá kó o tó rówó sayé kódà kó kọjá tó kọ́ ọ gbé nǹkan rẹ ṣe ó yẹ káyọ̀ kí ọkú oríire ọmọ tuntun ni o iṣẹ́ tuntun ipò tuntun ìrìnàjò ayọ̀ tuntun ti wọ́tọ́ mọ́ wáyé defa revival tọdún yìí tí ó máa wáyé ní Christ revival miracle church number seven pf power crescent adéyẹmọlé out mọ̀lẹ́tẹ̀ ìbàdàn pàdé àwọn ẹni àmì ọlọ́run tó gbó kàn lọ́rọ̀ reverend Carl Menzoni láti Norway reverend Isaac ọmọlẹ́yìn apostle Paul alenuga reverend Gbénga Kotila olórin ẹ̀mí níbẹ̀ láre tẹ́ríba atóríṣe olúwa lónìí bísí reverend pf and and reference co ọwá lólùgbàlejò ọ̀yá revival twenty twenty one tọdún yìí ibẹ̀ ló ti tán mú. jẹ́ kí máa jẹ́ mu sọ̀rọ̀ lórí mi ọlọ́run sáà mú sóòlù ìrìn àjò mímọ́ lọ sórílẹ̀-èdè Jordan gbogbo ayé ló ti ń gbọ́ kìkì ẹ̀ wọ́n ti ń lọ wọ́n ti ń bọ̀ láti pàṣẹ you fit fly lọ́tẹ̀ yìí November thirty sí December six ìránṣẹ́ ọlọ́run alààyè bàbá àbíyè prophet and lady evangelist Fúnṣọ́ àti Adéjọkẹ́ Àkàndé tó fi mọ́ evangelist Tóyọ̀sí Akínyá ló máa léwájú àwọn ọmọ ọlọ́run láti lọ gbàdúrà lórí òkè Mount Nebo pẹ̀lú àyè tí kẹ̀kẹ́ iná ti gbé Èlíjà lọ sókè tó fi mọ́ jésù àti ọ̀pọ̀lọpọ̀ àyè tó a dárúkọ nínú bíbélì tó wà lórílẹ̀‐èdè jordan ìwọ ni kó o má gbẹ̀yìn o láti forúkọ sílẹ̀ báyìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road ìbàdàn fún àlàyé ẹ máa pe zero eight zero two five two four nine two eight zero ẹ wá ẹjẹ́ àjọlọ gbàdúrà lórílẹ̀‐èdè jordan ní november thirty sí december six you fit fly là ń bá lọ day mama educom fashion school of course ọ̀gá ná bàbá. o oh, bẹ́bí ah, ah, aṣọ ẹ̀ máa fa ìlara ẹ̀kẹ́ o change tailor ẹ̀ ni. <laughs> èmi mà ní tailor ara mi báyìí. Ah, ìgbà o lè di fashion designer o ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà. díẹ̀ mi ò like bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around ni mo fi ẹ̀rọ sí mama educom fashion school mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. wow how come. bó ṣe ya everybody lẹ́nu nìyẹn o mama educom fashion school international standard ni wọ́n wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa kò dẹ̀ sí part of fashion design tí wọn ò kọ́ wa yékéyéké aṣọ ọkùnrin ni tóbìnrin ni dress dresses lóríṣiríṣi wedding gown wò professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo ló ti wá rówó lọ mama Ejukon fashion school. five thousand naira péré ni mo gba form mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama Ejukon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation ń bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wẹ́ látọ̀nà jíjìn. oh eight one six nine oh five oh one four oh oh eight one six nine oh five oh one four oh. let your power flow in this place. of mercy, the God of Abraham, Jacob, and Isaac, the merciful God Himself has spoken. He says He's ready to bless you, bless your wealth, bless your home, bless your womb. He's ready to answer all your long time prayers. Lóòótọ́ ló yẹ kó o ti rí àánú gbà lórí àwọn àdúrà ọjọ́ pípẹ́ yẹn. Ìdí gangan nìyí tí Ọlọ́run àánú fi ní ká gbé ìpàdé deal for mercy kalẹ̀. Lọ́jọ́ Tuesday ọjọ́ kẹsàn-án oṣù kọkànlá ọdún yìí Tuesday night November twenty twenty one at MAV twenty one event center by Adeoyo junction Ring Road Ibadan ninety minute prophetic prayer meeting lunch hour with our maker between ten pm and one thirty pm. ìpàdé àdúrà yìí wà fún gbogbo àwọn tó ti ń gbàdúrà lórí nǹkan kan fún ọjọ́ tó ti pẹ́ ṣùgbọ́n tó ń lọ́tìkọ̀ àwọn tíṣẹ̀lẹ̀ ti gbomi lójú wọn àwọn táyé dádúró bí omi adágún. join people of prayer at this meeting and mercy will make it done ministry yetunde ààrẹ and the host pastor isaiah o alade jp son of prophet with other anointed men of god for prayer and counseling call 0802 8295 998 jesus await you ó ti gbára ọ̀tún ó tún ti fagbára kágbára yé yeah. Adam's Desire Adam's Desire yé yeah. amárale kókókó. Adams Desire ó tún dé kókókó bí ọ̀tá. Ìlọ́po ìlọ́po agbára lóògùn Adams Desire bá dé lọ́wọ́ yìí. Fún gbogbo ọkùnrin láti kójú òṣùwọ̀n. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó. Kẹ́ lè ríṣẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ṣá o. Ó ti lágbára ju ti tẹ́lẹ̀ lọ sà. Bó ti wá kún fún agbára. Bẹ́ẹ̀ náà ni ìrísí rẹ̀ ti yàtọ̀. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó. Ó ti wà káàkiri ilé ìtajà oògùn òyìnbó. Jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Oògùn Adams Desire orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti pòó pọ̀ tí wọ́n gbé e jáde. Ilé-iṣẹ́ Silken Limited Nature's Field ló ń pin tó ń tà àjọ nafdac ti jàn ló ń tẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹlẹ́gbẹ̀ sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five five nine four zero eight four tàbí zero eight zero seven five zero nine one zero two zero. olókùn lolúwa gbogbo ènìyàn ẹ kú àmójúbà ìpàgọ́ kárí ayé ni àbíyé global convention lórókè bàbá àbíyé ẹ̀dẹ́ lójú ọ̀nà ìbàdàn ìwó òṣogbo alásán ìwòyí junction níjọba ìbílẹ̀ ẹgbẹ́dọ̀rẹ́ nípínlẹ̀ ọ̀ṣun. a ah, eléyìí ó tún rọ kẹ́kẹ́. ìpàgọ́ gbọ́dọ̀sọ láti ọjọ́ kẹjọ sí ìkejìlá oṣù nọ́fẹ̀mbà ọdún yìí. tààrọ̀ tọ̀sán tòru làwọn ètò ọlọ́gàn tá a ti àgbáyé global convention tọdún yìí a ó gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ àti wàásù tí ó tún ayé wa ṣe bẹ́ẹ̀ látijọ́ gbàdúrà àgbàyọrí orin ẹ̀mí àti sọtẹ́lẹ̀ wòlíì náà tún ní gbẹ̀yìn olùṣọ́àgùtàn ẹ̀sùn ọ̀ládélé ààrẹ csc lágbàáyé àtàwọn ìkànránṣẹ́ ọlọ́run alààyè yìí lọ́rùn ó lò evangelist mrs adéjọkẹ́ àkàndé pastor túndé kájọgbọ́lá pastor bisi adéwálé evangelist dr bọ́lá rẹ̀ evangelist tọ́pẹ́ alábí chidozie wisdom gospel praise team àtàwọn ìkànránṣẹ́ ọlọ́run alààyè mi lọ́rùn ó lò wòlíì ta fi sẹ́rọ́sì ìran wa yìí wòlíì fúnṣọ́ àkàndé ni ó gbọ́ gbogbo ènìyàn lálejò àbíyé global convention lórókè bàbá àbíyé ẹ̀dẹ́ ọjọ́ kẹjọ sí ìkejìlá oṣù kọkànlá yóò ti lọ lágb lágbára jù be there. ìpìlẹ̀ oríire ìpìlẹ̀ oríire. kí ni ń jẹ́ bẹ́ẹ̀. ìpìlẹ̀ oríire ni àkànṣe ìpàdé àdúrà oníwákàtí méjì ọlọ́jọ́ mẹ́ta olóṣooṣù fún àbẹ̀wò agbára ọlọ́run látòkè wá tí ìjọ CAC oníyanrìn nìbàdàn ṣètò ní gbogbo ọjọ́ ìṣẹ́gun ọjọ́rú àti ọjọ́bọ kejì lóṣooṣù láago méje sí mẹ́sàn-án òwúrọ̀ nínú àkànṣe ìpàdé àdúrà yìí jésù yóò lo pásítọ̀ ca Olúwaṣeyìn AGS pásọ PO Fagbenjo AGS pásọ ae Ọlọ́jẹ̀dé AGS pásọ ehe Adésínà AGS pásọ JO Ìṣọ̀lá PS pásọ eche Ọládìméjì àti pásọ Peter Ògúndàre fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu darapọ̀ mọ́ àwọn olóríire níbi ìpàdé àdúrà ìpìlẹ̀ oríire tóṣù yìí ní Tuesday Wednesday àti Thursday kejì láago méje sí mẹ́sàn-án òwúrọ̀ ìgbàlà àlùyọ ìtúsílẹ̀ ìwòsàn àṣeyọrí àti ìbùkún yóò jẹ́ tiẹ̀ bó o bá wá nítorí olóríire ni ọ́ ìwọ gangan lẹ̀rí kan àmọ́ retí yín o Jésù lolúwa olùkéde s CAC oníyanrìn Ìbàdàn. lọ́kọ́ tó dé olùgbàlà láàyè mi lẹ́tọ̀ọ́. ọwọ́ ìgbẹ́ ẹni ní ìṣòro tí Jésù pàṣẹ. Fún Prọfẹ̀tà Yọ̀rìndé Oyèwùmí The Feast of Christ Bible Church. Ìgbẹ́ dìde òjijì. Sudden upliftment. Ìyàlẹ́nu lọ̀rọ̀ ebèdí ọdọ́mù jẹ́ fún gbogbo èèyàn. Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ rẹ dìyanu. Lẹ́nu gbogbo èèyàn lójijì. Bó o bá lè farahàn ní ìṣòro lónìí Monday. Ìwọ náà máa bá wọn sọ̀rọ̀ ẹ̀rí agbára lóṣù kọkànlá yìí o. Ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run alàyè àtàwọn olórin ẹ̀mí. Ló máa pẹ̀lú bàbá àti màmá fi. Prophet and pastor Mrs. Ayọ̀rìndé Oyèwùmí JP. Aago méjì méjìlá àṣálẹ́ lónìí sí mẹ́ta òru nínú àdúrà agbára yóò ti máa jò nínú ìjọ feast of praise bible church number forty five àlàáfíà street ọ̀gẹ́ mọ́kọ́lá ìbàdàn zero eight zero three three seven six six nine four zero ọ̀rú òní mọ́ndé gángan lọ́wọ́ ọlọ́run máa kọ́ fún ìgbé dìde torí pé Jesus is real heaven is real. màsùn ọ́. ìrántí olódodo yògbàyògbà ni yóò máa dùn títí ayé bí àná lórí o ọdún kejì rèé tí bàbá wa bàbá àwọn mọ́mí wa pa àkàndí ọláyíwọlá ayọ̀adé anthony sùn nínú olúwa ọjọ́ lọ́jọ́ yẹn sà september twenty three twenty nineteen ó wọlé sùn láyé olùgbàlà ní sátidé november eight ọdún twenty nineteen bàbá wa dáradára àkàndí ọláyíwọlá ayọ̀adé anthony iwájú tẹ dojúkọ ti dára ẹ̀yìn tẹ fi sílẹ̀ ò bàjẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìgbésí ayé onígbàgbọ́ tẹ gbé afẹ́ràn yín gan ṣùgbọ́n jésù fẹ́ yín jù wá lọ ẹ máa sùn láyé olùgbàlà títí dọjọ́ aláyọ̀ tá ó pàdé níbi tí ìpínyà ò ní sí mọ́ àmọ́ ó ara rẹ̀ sà ọmọ bá dún ẹlẹ́kọ̀rọ̀ títí ayé la ó máa ṣèrántí yìí o ó dìgbà olùkéde abiola àti kẹ́mi àkàndé fún gbogbo ẹbí pátá. súnrẹ́ súnrẹ́ yàrá kan bẹ téèyàn ti gba agbára tí sọ òkè dilẹ̀ téèyàn ti gba kọ́kọ́rọ́ oríire àṣejèrè àti àlùyọ yàrá òun ti wà ní CAC àgbàlá ìtura city of peace international miracle center ọlọ́dẹ adégbàyí ìbàdàn ọjọ́ ìṣẹ́gun tuesday kejìkejì lóṣooṣù ni jehova ńlá tó fi kọ́kọ́rọ́ rẹ̀ lé wòlíì àti ajínrere àgbáyé sk abẹ́ra lọ́wọ́ sọ pé kó máa ṣí kódà aago mẹ́sàn-án àárọ̀ gẹ́gẹ́ òun ló ní kí yàrá òun máa jẹ́ títì pa tuesday yìí ni yóò tún wá jẹ́ ṣíṣí o yàrá òkè ni the upper room come to the upper room especially you ministers of god contractors politicians traders artisans and those of you who are looking unto god for the fruits of the womb or are promising marriageable partner. Receive power at the Upper Room Prayer Meeting and become an instant success story within just three hours. Endeavor to arrive before 9 a.m. this Tuesday. The place is CAC at Balaitura City of Peace International Miracle Center on Lord Adegbayi Ibadan. Prophet and evangelist worldwide. SK Abiara, Pastor Oye Akipelu, Zona Chiama CAC at Àgbàláìtura Ìbàdàn, Pastor Lẹ́yìn Olókoṣẹ́ àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn ni Ọlọ́run yóò tún lò ní Tuesday yìí o. Òòyà má gbẹ̀yìn ní yàrá Jesus, Jésù ń retí rẹ ajá balẹ̀ ajá balẹ̀. ẹnu ẹ̀ la wà tí èbó lówó nú ẹnu ẹ̀ náà la sì wà ajá balẹ̀ èyí tẹ́ ẹ ní ká máa bá yín kà hmm. ibẹ̀ náà la sì tún wà báyìí. ẹ jẹ́ ká ń sọ ní ìpínlẹ̀ ti Ondo níbi tí gómìnà wọn níbẹ̀ Rotimi Akeredolu tó ti ṣe àlàyé ọ̀rọ̀ pé kíkó tí wọ́n kó àwọn ọmọ ogun èèyàn àwọn sọ́jà kúrò ní ojú òpópónà níbi tí wọ́n ti ń gbégi dáná káàkiri checkpoint wípé kò lè mú àdínkù dé bá bí ètò ààbò bó ṣe dáa níbẹ̀ báyìí ó nítorí pé àìrí wọn ń bẹ̀ àwọn ò tiẹ̀ mọ́ lára bíi tí wò kọ́ mọ̀ Akérédolú ló sọ̀rọ̀ náà jáde nígbà tí olùdámọ̀ràn pàtàkì lórí ètò ààbò sí gómìnà Jimoh Dojúmọ̀ tí ó ṣe ìpàdé pẹ̀lú àwọn èèyàn kọ̀ọ̀kan tẹnu wọn tọ̀rọ̀ lẹ́ka ètò ààbò ní ìpínlẹ̀ Ondo ó ní ní àkókò tí wọ́n gbé àwọn èèyàn kan lọ sí àwọn ibùdó láti máa ṣe àyẹ̀wò fún ọkọ̀ tí bá ń lọ tí bá ń bọ̀ gẹ́gẹ́ bó ṣe wí ó ní àwọn yòókù tó wà ní ẹ̀ka ètò ààbò ní ìpínlẹ̀ Ondo bíi ti ọlọ́pàá àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ kọ̀wọ́sọ̀ àti àwọn òṣìṣẹ́ ààbò ara ẹni làbòlú civil defence pẹ̀lú àwọn tó tún kù míì tó fi kan àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n sọ fún pé ìra ọgbọ́dọ̀ rí àwọn èèyàn tó ń gbé ní ìpínlẹ̀ Ondo ó ní wọ́n ń gbìyànjú ọ̀ ó ní tẹ̀gàn lókù tó sì ṣe àlàyé wípé láti ìgbà tí àwọn ọmọ ológun tí wọ́n ti kó wọn kúrò ó ní iṣẹ́ rí wípé ọ̀fọ́n kò fìrù nígbà bíi ti hù kí ọmọ gbogbo ẹni wọ́n bá sì kọjá yìí agbára ọlọ́run ọ̀nkà agbára àwọn èèyàn tó lẹ́ka ètò ààbò ó sì ń kà tí wọ́n sì mú wọn síkún lọ fún imú wọn dán irin òfin wò ó ní tó pé nítorí pé kò sí àwọn ọmọ ológun lójú òpópónà làwọn èèyàn kan sọ di ọ̀rọ̀ òṣèlú mọ́ òun lọ́wọ́ olóńfẹ́ bẹ̀ wọ́n ni pé ẹ mọ́ ti òṣèlú bọ̀ tó bá jẹ́ pé àwọn èèyàn kan sọ pé àwọn ò lágbára láti báni ṣe ètò ààbò ptu kọ́mọ ní ìpínlẹ̀ Ondo ó ní àwa gangan náà àkérora ó ní ẹ lọ sí gbogbo checkpoint ẹ lọ wò ó pé gbogbo àwọn èèyàn ní ń kọjá lọ ní pẹ̀lú sùúrù tí ò sì sí fìtínà bíi ti wù kọ́mọ ó ní àwọn ẹ̀ka àmọ̀tẹ́kùn wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà o ò ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ti dánwò láti ìgbà tá a ti kó wọn dà síbẹ̀ òun fi àwọn lọ́kàn balẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ètò ààbò tó wà ní ìkápá wọn ó ní ní ìpínlẹ̀ Ondo yìí o kọ́lọ́ngàn ra wọn lọ́wọ́ o ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń bu ẹnu àtẹ́ lu kíkó tí wọ́n kó àwọn ológun kúrò lójú ọ̀nà ó ní wọn ò tí ì mọ̀ dáadáa ni ó ní gbà tẹ́ bá rí iṣẹ́ gidi táwọn tá a kó rọ́pò wọn tí wọ́n ń ṣe mẹ́ ẹ gbà wípé àwọn ológun nìkan nǹkan ló wà fún ẹ̀ka ètò ààbò ó ní tá a bá sì sòótọ́ ọ̀rọ̀ ó ní ẹ̀ka ti ètò ààbò ó ní wọ́n pín tí wọ́n sì pín iṣẹ́ oníkálukú fún ọ lọ́tọ̀ọ̀tọ̀ ó ní kì í ṣiṣẹ́ ológun láti bójútó ètò ààbò ní abúlé àbí lágboolé àbí lábẹ́ ẹ̀nú ilé ó ní bí ogun bá fẹ́ gbẹ̀bùrú wọ ilé ó ní tó wà fún nù kí wọ́n dúró wọ́n dúró wámú láti máa gbé ogun ti àwọn èèyàn tó bá fẹ́ gbógun ti orílẹ̀-èdè tàbí ìpínlẹ̀ tí wọ́n bá wà ó ní àmọ́ ṣá o ní báyìí ọwọ́ ti tẹ arákùnrin kan tó jẹ́ ajínigbé tó sì jẹ́ ó tún jáfáfá nínú ìfipábánilòpọ̀ pé ẹnikẹ́ni tó bá jí gbé yọ kọ̀kọ́ fọ́ bàná tó bá jẹ́ obìnrin kó tó di pé wọ́n máa béèrè owó kànjà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí onítọ̀hún ẹni tí ṣe olórí ikọ̀ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo Adétúnjì Adélẹ̀yẹ ló ṣe àlàyé o pé wọ́n ti ń sọ arákùnrin ọjọ́ ti pẹ́ hmm. kó tó di pé òkété bórù mọ̀ lọ́wọ́ báyìí. tọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àti iléeṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣe ìpàdé alágbára kan báyìí o torí pé wọ́n ní ó ń bọ̀ ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ wọ́n ní ìpàdé ńlá tí wọ́n sì ń ṣe ọ̀hún kò sékòyẹ̀ látàrí bí àwọn kanajágbọ́n ẹ̀dá kan ṣe lọ kó ìrẹsì India Thailand wọ́n sì ń kó bọ̀ wá ó sì ṣeé ṣe kí wọ́n fẹ́ kó wo orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ìrẹsì ọ̀hún ti dé ilẹ̀ olómìnira Benin yíyún Benin Republic gbogbo ọgbọ́n iná ni wọ́n wá fẹ́ sàbáyé láti lè tilẹ̀kùn mọ́ ọ̀rẹ́sì náà kó má bàa wo orílẹ̀-èdè wa nàìjíríà wáyé pé báyédèrú ni báyédèrú kọ́ ọlọ́run nìkan ló mọ̀ ṣùgbọ́n o kó má bàa láǹfààní àti wọlé ni ẹni tí í ṣe ọ̀gá àgbà yẹnyẹn fún àwọn ẹ̀ṣọ́ custom lórílẹ̀-èdè ẹ̀ṣọ́ aṣọ́bodè ń ló ṣe àlàyé pé àwọn ìrẹsì ọ̀hún metric tons tó jẹ́ ó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ta ó dín pẹ́sẹ́pẹ́sẹ́ five hundred and sixty six thousand metric tons fún ìrẹsì tilẹ̀ India àti Thailand ìní wọn ń kó bọ̀ èyí ò báwọn àwò gédégbé wọ́n ní ọ̀rọ̀ tí àwọn ọmọléèwé kan tí wọ́n lọ sùkúù jẹ́jẹ́ǹjẹ̀jẹ́ wọn ní ìpínlẹ̀ Ògùn lágbègbè ojú orin àgbàdo wọ́n ní wọ́n sì jí àwọn ọmọ méjèèjì gbé àwọn ọmọbìnrin ọ̀hún lẹ́yìn ìgbà wọ́n jí wọn gbé tán ọlọ́run fún àwọn ọmọ lóore ọ̀fẹ́ àti ọgbọ́n àtinúdá kan wọ́n sì jábọ́ mọ́ wọn àwọn tó jí wọn gbé lọ́wọ́ ṣùgbọ́n ńgbà táwọn ọmọ dayọ́ bọ́ sí àárín ìgboro ìgboro ibi tí wọ́n bọ́ sí ńgbà wọn ti gbé ọmọ láti ojú rin àgbàdo nítòsí kọ̀lìntì lọ́rùn lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n èkó tibẹ̀ ó bọ́ sí abẹ́ ìpínlẹ̀ Ògùn wọ́n ní ìgbà táwọn ọmọ jáde sáàrin ìgboro ibi tí wọ́n rí tí ìgboro wà kò ju Ọ̀yọ́ ilé town lọ. Ọ̀yọ́ town ńlá àwọn ọmọ lajú sí wọ́n ní láti bẹ̀ ni wọ́n gbé ń sọdúnmọ̀ pé tó bí wọ́n ṣe jí àwọn gbé wọ inú igbó ohun táwọn mọ̀ mọ́ nù lẹ́yìn ọ̀rẹ́ yẹn inú igbó tí àwọn padà lọ gbé bára àwọn inú igbó kìjikìji ńlá àwọn náà dọ́gbọ́n dọ́gbọ́n dọ́gbọ́n dọ́gbọ́n dọ́gbọ́n nígbà táwọn bọ̀ síta ìgboro ibi táwọn ò rí Ọ̀yọ́ town làwọn rí o ṣùgbọ́n aṣáàdúpẹ́ pa àwọn ọmọ tiẹ̀ sì jáde láyọ̀ àtàlàáfíà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o ṣùgbọ́n o bàbá wa ikú bàbá yèyé Aláàfin ti ìlú Ọ̀yọ́ Ọba Lámídì ọláìwọlá adéyẹmí kẹta wọ́n ní kéèyàn kí baba kéèyàn yìn wọ́n o nítorí pé ipa ribiribi tí baba kó lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí kò kéré o láti rí jẹ́ pé kí wọ́n mọ àwọn eh, ẹyẹ tó ṣu àwọn ọmọ pé tọ́ àwọn òbí yín ibi báyìí kàṣà báyìí ká òde àti gbogbo ìgbésẹ̀ tí wọ́n gbé láti lè jẹ́ kí ọmọ mọ ìyá rẹ̀ kí ìyá náà sì mọ ọmọ rẹ̀ padà àti àtìlẹ́yìn iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní ká gbé fún wọn ẹ ṣé o bàbá o láàfin o. ìròyìn eléyìí elé tí mo sọ fún yín lẹ́ẹ̀kan <clears throat> nígbà tá a bẹ̀rẹ̀ ètò àjàbálẹ̀ òun náà la fẹ́ kà ní rabaji gan yìí láti ilẹ̀ ìbàràpá ni o hmm. níbi tí wọ́n ti ń ṣe àlàyé pé ẹyẹlé ò mọ̀ ní bóńlé jẹ kọ́ bóńlé mu kọ́ wá di ọjọ́ kúbà yìí kó lòun ọ yẹ̀ rí o gẹ́gẹ́ bí ìròyìn tí wọ́n kọ sójú ìwé kọkàndínlọ́gbọ̀n ti Nigerian Tribune láàárọ̀ tí ò ní àwọn olùgbé ní agbègbè Ìgangan ní ìjọba ìbílẹ̀ àríwá Ìbàràpá Ìbàràpá North Local Government ní ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ àbùradà ẹgbẹ́ kan tí wọ́n ní ìgẹ̀gẹ̀ community development association wọ́n ti ṣe àpèjúwe pé irọ́ ńlá ni wọ́n pa ọ́ mẹ́ni tó ti fi àkókò kan jẹ́ alága ní ìjọba ìbílẹ̀ ìbarapá north níbẹ̀ ọ̀nẹ́bù túnjí ọmọlẹ́wù àbí ọmọlẹ́wù sì sì ni ó kọ náà hmm. gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní alága àwọn tẹ́lẹ̀ yìí wọ́n ní wọ́n sọ wípé òun ló fún àwọn òṣìṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ní olóbó tó sì júwe bí ọwọ́ wọn ò ṣètẹ olóyè Sunday Ìgbòho tí wọ́n fi lọ ṣe ìkọlùkọgbà tó wáyé nínú ilé rẹ̀ ní ọjọ́ kìíní oṣù keje ọdún tí a wà yìí ṣe olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tí gbogbo èèyàn mọ̀ sí Ìgbòho ṣà òun náà ni wọ́n ń bá wọ̀ nǹkan títí di àkókò èyí tí a wà yìí gẹ́gẹ́ bí ẹnìkan tí máa ń kọ nǹkan sórí ayélujára tí wọ́n sọ wípé alága fún ìjọba àbílẹ̀ Ìbàràpá North tẹ́lẹ̀ rí iye ọ̀gbẹ́ni Túnjí Ọmọléwò gẹ́gẹ́ bí ẹ ṣe pé wọ́n lòun gangan ni ó sọ àṣírí bí ọwọ́ ṣètè olóyè Sunday Ìgbòho kó tó rí pé àwọn tó jẹ́ òṣìṣẹ́ elétò ààbò wọn lọ rèé fún un ní ìkọlù nínú ilé rẹ̀ níbi tí wọ́n ti pa ẹnìkan tó jẹ́ àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àti àwọn yòókù tí wọ́n palẹ̀ wọn mọ́ láti fi mú wọn dánrin òfin wọ́n ní ẹni tí í ṣe alága fún ẹgbẹ́ ìgangan community development association ọ̀nàrẹ́bù ṣẹ́gun òkèdèjì ó ṣe àlàyé fáwọn oníròyìn wípé ṣe é rí irọ́ ńlá ni o gbogbo nǹkan tí wọ́n sọ yìí nítorí pé ẹni tó ṣoore fáwọn ni olóyè Sunday Adéyẹmọ títí láé àwọn ó sì máa kọrin ire kìíní àwọn ò lè dójútì o ipòkípò tó wù kó wà lábẹ́ ọ̀run yìí alàgbà òkèdèjì ló ṣe àlàyé wípé ilẹ̀ ìbàpá ọmọ ní gbàgbé rẹ̀ pàápàá ìlú ìgangan nítorí pé bí ọba ṣe ọ̀pẹ̀lọpẹ̀ olóyè adíẹ̀mọ̀ lẹ́ni tó dìde ìrànlọ́wọ́ wá fún àwọn nígbà tí àwọn fúlàní adarandaran àti àwọn kan tí wọ́n wá dógó ọ̀ràn ka àwọn lọ́rùn ní agbègbè ìbàràpá wọn ní kí làwọn ọba máa wí tó lóye Sunday Igboho tí ọba dìde wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ olùgbé ní agbègbè ìbàràpá àti ní ìgàngàn làwọn náà báwọn oníròyìn sọ̀rọ̀ wípé láyé àwọn ò lè dalẹ̀ olóyè Sunday Ìgbòho bíi ti ìkọ̀ mọ̀ bójò bá kọ̀ tí ọ̀bá rọ̀ mọ́ bílẹ̀ kọ̀ tí ilé òṣù hmm. ọ̀kan nínú wọn ọ̀gbẹ́ni Wahid Tayese ló sọ pé òun ti mọ alága ìjọba àbílẹ̀ àwọn yìí tẹ́lẹ̀ bó ti wù kó rí ó nítorí pé olóòótọ́ èèyàn pọ́nbélé ni ẹlòmíín náà tó tún jọ pé òun jẹ́ olùgbé ní agbègbè ìbàràpá orúkọ tí ń jẹ́ adédayọ̀ òkèlèyẹ ó ní bóun ò tiẹ̀ jọmọ ilẹ̀ ìbàràpá ó ní alága táwọn wí ọmọlúàbí pọ́nbélé ni kò lè ṣerú nǹkan tọ́jọ bẹ́ẹ̀. lójú ewé kejìlá mo wà ìwé ìròyìn ti Vanguard ẹ má má jẹ́ kí ọ̀rọ̀ yìí kó ṣe bẹ́ẹ̀ kó sì lọ bẹ́ẹ̀ o ọ̀rọ̀ lórí bí wọ́n ṣe wá kọlu ilé onídàájọ́ ọ̀dìlé ọ̀rọ̀ yìí eré ńlá ń pè àwàdà ni wọ́n mà ti ń fi ń ṣàtà táwọn mà ti ń gbẹjọ ẹgbẹ́ kan èèkàn kùgbò tó wà lára àwọn tó jẹ́ alákatakítí kan lẹ́kùn agbègbè Niger Delta ìlọ́mà sọ̀rọ̀ John Dukwu ńgbà tó ń sọ̀rọ̀ lánàá olólùlùwà ìlú àbújá ó ní láìfà àbàdà àwọn ò gba irú rẹ o ó ní ká ní bí wọ́n ṣe wọlé onídàájọ́ Mary Peter Odili ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe kú pa màmá ni ó ní ṣé bá a ṣe máa wọ́ ọ̀rọ̀ òun náà lẹ̀ rèé ṣùgbọ́n lọ́run tó wá kó màmá yọ tí ò jẹ́ káyé gbogbo òlú kí wọ́n pàdánù màmá onídàájọ́ Mary Peter Odili wọ́n ní ẹ gbọ́dọ̀ máa wo ọ̀rọ̀ yìí rán rárá kó sì lọ bẹ́ẹ̀ nítorí pé àwọn tó dánrú rẹ̀ wò n ò ní ní èròǹgbà àti jẹ́ kí ẹ̀mí mọ̀mọ́ wà láàyè orí ń ló kó mọ̀mọ́ yọ ni wọ́n ní tẹ́ bá firú rẹ̀ sílẹ̀ tó bá lọ bẹ́ẹ̀ àmì yóò tún ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú léyìí tí ó fẹ́ burú ju irú eléyìí lọ lẹ́bàá ẹ̀ ni ìròyìn kan náà lé téńté sí èyí tí ẹgbẹ́ àwọn olùkọ́ Nigerian Union of Teachers tí wọ́n ti gbé sọ̀rọ̀ jáde láti ẹkùn ìlà oòrùn àríwó orílẹ̀-èdè yìí North East wọ́n ní rògbòdìyàn lọ́tún rògbòdìyàn lọ́sìn ẹ̀mí àwọn olùkọ́ tó mà ti bá ìṣẹ̀lẹ̀ náà rìn ó mà ti lọ bíi ẹgbẹ̀rin báyìí eight hundred teachers ilẹ̀ mi wọ́n ti jùnù sọ́wọ́ wàhálà lọ́tún wàhálà lọ́sìn wọ́n ní síbẹ̀ ìjọba sì bù kẹ́díwọ́ wọn ò sì wá nǹkan tí wọ́n ṣe sí wọn ni ọ̀rọ̀ gbọ́dọ̀ máa rí báyìí lọ ká sì máa wòran lọ nítorí pé àwọn tó ti lọ ẹni wọn tí wọ́n gbénu àwọn táwọn sì wà lókè èpẹ̀ báwọn ò bá tètè dórí àwọn mú káwọn ó sọ̀rọ̀ sókè ó ṣeé kí lábú má bàa wá ṣẹlẹ̀ sí àwọn náà mọ́ ńlá wọn ṣe ń ké tantan báyìí àmọ́ iléeṣẹ́ aṣojú ìjọba ilẹ̀ Amẹ́ríkà wọ́n sọ ọ̀rọ̀ kan o wọ́n ní èyí ṣe tó jẹ́ pé lórílẹ̀‐èdè Nàìjíríà kínní kan ti fẹ́ di ìwà tòun ti àṣà ìṣe wa bí wàhálà bá ti ṣẹlẹ̀ níbì kan ó yá ẹ kó àwọn ẹ̀ṣọ́ aláàbọ̀ ọmọ ológun ẹ kó wọn lọ́bẹ̀ wọ́n ní gbogbo nǹkan náà kọ́ ni wàhálà lónìí jìgàjìgàjìgàjìgà ọmọ ológun náà kọ́ ló lè tán wọ́n ní pẹ̀lẹ́kùtù ń gbà míì ó ṣiṣẹ́ tó péye yóò sì mú ìlọsíwájú bá ilẹ̀ yìí nígbà tí àwọn ìkan olóṣèlú kan kí wọ́n lọ ṣe àbẹ̀wò síbẹ̀ pàápàá jùlọ adíje dupò sí ipò ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà nínú ètò ìdìbò tó wáyé lọ́dún 2015 lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ti kówá party ọ̀jọ̀gbọ́n rẹ̀mí sọ́nàyà nígbà tó lọ ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ iléeṣẹ́ aṣojú ilẹ̀ amẹ́ríkà sí orílẹ̀‐èdè yìí stephen ebele níbẹ̀ náà ni wọ́n ti gbé ń ṣe àlàyé ọ̀rọ̀ náà pé orílẹ̀-èdè nàìjíríà a ti dàgbà a ti gbọ́n ètò òṣèlú ìjọba àwarawa ó ti ń yé wa yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ó ní káwá fẹ́ dìbò lónìí ká máa lọ ọyá ọmọ ológun ìbọn rèé o kinní kan rèé o wọ́n ní ó ti pọ̀ jù fún orílẹ̀-èdè wa nàìjíríà gbogbo nǹkan náà kọ́ ni halehale ń ló máa fi paná ogun ló máa fi paná ọ̀tẹ̀ àmọ́ a fi sùúrù gbé nǹkan kalẹ̀ tí nǹkan ó fi san mọ́nà ẹ lọ sí ojú ewé keje ìwé ìròyìn ti Vanguard tó jáde lónìí. ọ̀dà ẹja tún sẹ̀nu ń dédé síbí náà ká kọjá bọ́ sí òkè lọ́hùn ní ẹ̀ka ìpolówó ọjà wa ajá balẹ̀ lẹ́ sí. ajá balẹ̀. When the secret of a problem is revealed, the problem is solved. Oh, yes, the God of all possibilities is said to do wonders in Ibadan. As Possibility of God Interdenominational Ministry presents a special day Empower Packed Destiny Repairer program with a theme The Day of Birth. Lots of problems occurred on the day of birth, and you must yet delivered for you to experience a supernatural lifting. The day of birth coming up on Thursday, 11th November 2021 from 10 a.m. at Possibility of God Interdenominational Ministry, Temiosheshe, aka Oloruni Atileyewa, Plot 7, Holoso Village, Hof Odonelewe Orita Challenge, Ibadan. Come and witness a solutional power from the Most High God. Ministry Prophetess Dr. Tijani, Prophetess Dennis Soladaramola Awodani, Most Reverend Captain J.A.O. Oshin, J.P., Prophet Bidemi Eritosin, Prophet Okikioluwa Wakito Ayọ̀adé, Prophet Ogunuga Samuel JP, and the hostess, Senior Apostolic Mother Prophetess Deborah T.Y. Oni, aka Omemi, 07031185112. Jesus await you all. Ẹ ǹlẹ́ màdàmú, ẹ dákun sí POS machine yìí ṣiṣẹ́ mo fẹ́ gba owó díẹ̀. Ó yẹ ẹ káàdì yín wá. Ah! kí ló wá ṣe pos machine yìí nítorí Ọlọ́run àwọn kọ́sọ́mà ló sì à ń bọ̀ yìí. bàdàmú sì ò sí nǹkan o. ọ̀nkú kò sí nǹkan kan nẹ́tíwọ̀kì yìí ní ṣe dákúndájí látàárọ̀ ṣùgbọ́n ẹ má wọrí yóò ṣiṣẹ́ láìpẹ́. ayégbé kì í ṣe mama atm pos machine lẹ́ ń lò èwo tún ni mama atm. mama atm pos machine wọ́n ránṣẹ́ lọ́nà tó rọrùn tó dájú. aṣojú iléeṣẹ́ ìfowópamọ́ tó fi ní lọ́kànbalẹ̀ tí èèyàn sì ti lè gbowó jáde. fi owó sórí dstv àti startime níṣẹ́jú àyà. mama atm pos machine ọ̀tẹ̀ research card kọ̀mọ̀sí irú rẹ̀ lẹ́yìn. ra card sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ kò sì tún wo balance owó tó ní lápàṣù àwọn ilé ìfowópamọ́ tó bá ń lò ìgbà ọ̀tun dé pẹ̀lú mama atm pos ọ̀gá gbogbo àwọn pos ló dé yìí o. bó o ni mo ṣe wá fẹ́ kàn sí àwọn mama atm. tó bá ní ṣọ́ọ̀bù tó sì fẹ́ fi mama atm pos wò kàn sí mama atm ní nàmbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for real event center ìyàgànkó gr e ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm pos gba owó pẹ̀lú ìrọ̀rùn. fire for fire fire revival fire revival twenty twenty one tọdún yìí tún ti kò èyí ti ṣe ti ìjọ christ revival miracle church fire revival tọdún tó kọjá àṣẹ ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ṣẹlẹ̀ fún gbogbo àwọn tó gbọ́ràn tọ́lọ́ àyè débẹ̀ revival alágbára tó lu wá paláṣẹ fún referent pf ọwá pé kó máa wáyé lọ́dọọdún tọdún yìí la pàkórí ẹ̀ ní supernatural turnaround bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹrìnlá oṣù kọkànlá títí di ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one fourteen to twenty first november twenty supernatural turnaround agbára ìyípadà rere látòkè wá nínú ayé onípojíp ipò tó bá péjú síbẹ̀ kódà kọ́dún twenty twenty one yóò tó kọjá kó o tó rówó sáyé kódà kó kọjá tó kọ́ gbé nǹkan rẹ ṣe ọ yẹ káyọ̀ kí ọ oríire ọmọ tuntun ni o iṣẹ́ tuntun ipò tuntun ìrìn ayọ̀ tuntun ti wọ́tọ́ mọ́ wáyé dé fire revival tọdún yìí tí ọmọ wáyé ní Christ revival miracle church number seven pf power crescent adéyẹmọlé out mọ̀lẹ́tẹ̀ ìbàdàn pàdé àwọn ẹni àmì ọlọ́run tó gbó kàn lọ́rọ̀ reverend carl menzoni láti norway reverend isaac ọmọlẹ́yìn apostle paul alenuga reverend gbẹ̀ngà kotila olórin ẹ̀mí níbẹ̀ láre tẹ́ríba atóríṣe olúwa lónìí bísí reverend pf and reverend co ọw wá lólùgbàlejò fire revival twenty twenty one tọdún yìí ibẹ̀ ló ti tán mú. ọba ìmọ̀lẹ̀ ti dé o Wasiu Ayinde. Ah, bukadi ababi Wasiu ansan nanu sí ọba ìmọ̀lẹ̀. ó yá ó máa mìlú Ìbàdàn títí ọba ìmọ̀lẹ̀ dé la kọ́kọ́. album launch record ti tuntun pé àkọlé ẹ̀ ní. eré àjò láyẹlẹ kejì. a tún máa fàmì ẹ̀yẹ dáwọn alátìlẹyìn wa lọ́la. lọ́jọ́ sátidé november thirteen ọdún yìí. m square multipurpose hall. tó wà ń jagun bus stop. àti olú amúlòkọ akẹrẹ road rẹ̀. fún wa sí ọjọ́ náà ni. alhaji abdul basit kati bíbá lò. àpẹẹrẹ anabi fada ògidẹ ni. sheikh alhaji isakadi ọlásẹ́wò. olùfilọ́lẹ̀ àgbà ni. sheikh alhaji abdul wahab yanda ọmọdún àgbà. eléré wa lọ́jọ́ yẹn ni. ajabi láti forí yọmi kéde. mc wa lọ́jọ́ yẹn ni. mr sports ìlú mọ̀ká pírísẹ̀tà ti pàjù wa. àwọn òṣèré oní tíátà tó ń bọ̀ ni. wàsí akíọ́lá. kọ́lá yẹ̀yẹ́ gbé. ibrahim tata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àkàrà ọ̀pá mẹ́rin five thousand naira ní sísan àti wọ lọ́lẹ̀. Ankara ti wà ní M square multi purpose hall lásọ̀lọ̀. A ti ní shop two gate two Ajaba Sigba Ìbàdàn. A máa retí yàn. Yeah, make you play lottery game Oh, If answer you gonna make it money like e never before. Tayo e lottery Go down, jẹ́ owó jaburata. Yes, so oh. e-lottery, Nigerian lottery game, powered by e-lottery Nigeria Limited. They sum everybody where they play the game plenty money. Oh yeah, make you play them daily game. Where they give people daily million. Any amount for them five draw number go draw for now. Lotto draw call. Plus include naira million jackpot. Instant game with a touchy money. Hundred naira go reach million naira. Change your level, my brother, sister, papa, mama. E-lottery agent dey near you. You feel play am online too. The guy here, gbọdọ̀ yí you padalo? Talk to ti ń e-lottery. Jojúmọ́ tó bá to ń tayọ ta ló máa láǹfààní láti máa jẹ. ayò ajẹ́ ìjẹtújẹ ni o. pẹ̀lú àwọn àdéhùn àti àsọtẹ́lẹ̀ o tún lè ta ayò e-lottery ní online lórí ìtàkùn àgbáyé website www.elottery.ng. ẹ̀yin náà tẹ́ fẹ́ dúró bí ẹjẹ́ǹtì ẹ̀ tètè kàn sí wọn báyìí. e-lottery play responsibly play for fun. fàyè gbà mí olúwa. ọmọ tí ó ṣe. olúwa ọlọ́run fàyè gba jósẹ́fù ó sì kúrò nípò ẹrú bọ́ sípò alákòóso ní jíbítì ààyè ló fi gba ẹ́sítérì tó sì da yaba láàfin ńlá fún ọ láti wá rí ògo rẹ lò ìpàdé àdúrà fàyè gbà mí ni kó máa bọ̀ àṣẹ àtòkè wá fún ìránṣẹ́ ọlọ́run alààyè tó fàyè gbà prophet dr ládélé elisha olúṣọlá bàbá fàyè gbà mí tiléeṣẹ́ ìránṣẹ́ fàyè gbà mí interdenominational prayer ministry tó kalẹ̀ sí mile one ten ìyàgò kùdùpẹ̀ road odò ọ̀nà àpáta ìbàdàn ọ̀jọ̀jọ̀ tuesday nípàdé àdúrà fàyè gbà mí wáyé láago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ẹ̀ẹ́ ní fàyè gbà mí ìtọ̀sẹ̀ yìí gbogbo ẹni tó ń wojú olúwa olúwa fún ọlẹ̀ ayọ̀ àwọn olóyún àwọn oníbísí àtàwọn tó wojú olúwa fọkọ àtaya rere tó fi mọ́ gbogbo ẹni tó ń jàrọ̀kọ̀ àti bọ́ sípò gíga láyé ni ọlọ́run oníṣẹ́ ìyanu ti ṣe tán láti fààyè gbà òòyà má gbẹ̀yìn nípàdé àdúrà fààyè gbà mí ìtọ̀sẹ̀ yìí kọ́rọ̀ rẹ ó sì dayọ̀ lórúkọ jésù fún àlàyé àti ẹ̀bẹ̀ àdúrà ẹ pè zero eight zero five six two six two zero two nine èrò máa wá èrò máa bọ̀ bẹ́bẹ́ ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọ̀sà àti máa gbọ́ nípa iléeṣẹ́ top sources tá a ṣe sí sí káàkiri building tí ń bẹ̀ lásunlẹ̀ lọ́pọ̀pọ̀nà kun elizabeth makola ìbàdàn sọ̀fẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi ní bọ́ọ̀ bá ṣe ń fẹ́ àtàwọn èlò ilé tí ń lona lọ́lọ́kun ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù kàn sí top sources tá a ṣe sí sí káàkiri building makola ìbàdàn bó o sì sí ìrajà lọ́mọ gbẹ̀bùn kàbìtì kàǹkà ẹ̀rí náà wàá jàǹfààní èrè ìfà tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ọ̀sán àti mà top success láfúnni lẹ́bùn máa wo bẹ̀ ó yá ní iléeṣẹ́ top success tá a ṣe sí sí car care building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olú iléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ eco bank òpópónà ring road challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú ilé epo total grace lábẹ́ bíríìjì mọ́kọ́lá ń bàdàn pé zero eight zero seven four eight eight eight eight eight eight sì lè kàn sí topsuccess.ng. ajá balẹ̀ ajá balẹ̀. ibi awí náà ládé ọ̀rọ̀ bó ṣe nítorí pé a ti dé ojú gangan tó láti dìde e, ìmọ̀nbẹ́ ní tó kù ń bẹ̀ tá a tún lè ní kẹ́ ẹ tún mọ̀ wò báyìí ìjọba sọ pé agbára àwọn tí ń ká àwọn tí ń ṣe ayédèrú owó náírà báyìí tí hmm. wọ́n ń ṣe fake currencies pé pẹ̀lú ògo ọlọ́run ọba pé iṣẹ́ ti lọ rẹpẹtẹ láti dájú pé wọ́n mọ̀ fún ọ ní àkámọ́ ni àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ìbú yìí pàápàá one thousand àti five hundred naira notes tí wọ́n ń gbé ní ayédèrú jáde gẹ́gẹ́ bí ìròyìn míì ta tún wò ní àhẹ́ wọ́n láwọn iléèwé tí kò bá gbà mu substandard schools ní ìpínlẹ̀ Kogi ìjọba ní kí wọ́n lọ rí gbélẹ̀kùn bẹ̀ tipa ní kí a mọ̀ sá hmm, hmm. bọ́ bá tún rí mọ́ńbé kan mẹ́ àwọn tó ń tó lókan náà rèé gbogbo abiyamọ ni ìròyìn bí àmọ̀ràn àmọ̀ràn bí ìròyìn nìyí ẹ dákun dábọ̀ o èṣù ò ní gbọmọlù gbọmọpamọ́ alọ́ o hmm. ẹjẹ́ a máa fi sùúrù sí o arákùnrin ẹni ọdún mẹ́tàléní ogójì òun